إن الحمد لله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 أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة náà adágbà fún ọlọ́run ọlọ́run ọba tí ẹsẹ̀ sí ọ̀fẹ́ lórí rere ní rẹ̀ àti tí dídá ìkẹ́ rẹ̀ wá. Yóò sì káwọn ọ̀fẹ́ náà dúró lórí wa. lórí ìdára tí ọlọ́run ọba àlejò láti fún wa yẹ ká dúpẹ́ lé lórí rárá náà ni ìjà mùsùlùmí wa ọlọ́run dá kúmá jẹ ká máa padà sí ilé bákan náà àtọwọ́ kí àtọwọ́ ẹni tó ń náà jẹ́ àwọn ọmọkùnrin ìjà àánú làǹdàbí ìjẹun fọlọ́wọn ọba tó wá fi tara ayé lọ́rẹ̀ wọ́n sọ pé wọ́n máa àìsàn náà ká ìlà ọ̀pọ̀ta nílẹ̀ àlẹ́mí. ìkẹta nẹ́bí jẹ́ yìí pẹ̀lú kátẹ̀lé e. ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó yà pa rẹ̀ tí ó wá padà wá jìyà. akọ̀rọ̀ kí àtẹ̀là fún ànẹ́bí àtàwọn aráàlú àtàwọn sábà àti àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ náà kò dúró sí dáadáa. ní òní ọjọ́ kẹjọ nínú oṣù ṣàbẹ́ẹ̀ ẹgbẹ̀rún ọdún kan ti ọgọ́rùn-ún mẹ́rin ọdún ti márùn-ún dín ní ogójì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Sọ̀rọ̀ ní ìtẹ̀síwájú nínú ìtàgé náà dàbẹ̀ mú. eléyìí fi àyẹ̀wò ibi tá a bọ́rọ̀ délé rè òun náà ni ọlá ti ń bẹ fún máa dà wọn lẹ́bí pọ̀. báàbò àlùbáàbò sáábẹ́ sáábẹ́ ọ̀wọ́n ìṣòro ojú ọ̀nà kẹtàdínlọ́gbọ̀n tó fẹ́ sọ fún ni aláwo lọ́wọ́ àlejò ká máa da mọ́lẹ́bí pọ̀ ká dáadáa sí mọ́lẹ́bí. حدثنا محمد بن حدثنا نعم حدثنا محمد حدثنا محمد بن عبيد الله قال حدثنا ابن ابي حازم عن العلاء عن ابيه عن ابي هريره قال أتى رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن لي قرابة أسلهم ويكفرعوني وأحسن أحسن إليهم ويسيئون إلي ويجهلون علي وأحل وأحلم عنهم قال لئن كان كما تقول كأنما تصفهم الملا ولا يزال معك من الله الظهير عليهم ما دمت على ذلك. آه àdéhùn kejì tí ní ojìlé ní àádọ́ta lábẹ́ báàbò kẹta yẹn ní bí ojú ọ̀nà kẹta sí ní ọ̀dọ̀. àní حدثنا محمد بن عبيد الله ó bá wa sọ̀rọ̀ pé حدثنا ابن أبي حازم ابن أبي حازم náà tún bá wa sọ̀rọ̀ kọ́rọ̀ yìí látọ̀dọ̀ àlàálà látọ̀dọ̀ bàbá ẹ̀ látọ̀dọ̀ àdéhùn ẹ̀rọ ọ̀dẹ̀ ọ̀lọ́wọ̀ tààlà abúlé rẹ rọdí aláwọta aláwọ àdéhùn yìí wà nù sàfẹ mùsùlùm ìlẹ bẹrù rẹ wà fínlá báàbù sílá tẹfúráhì wọtà xìrìmì àkọtẹ àti ojú ọ̀nà tí ń sọ nípa ká da mọ̀lẹ́bí pọ̀ àti bó ṣe jẹ́ wọ kájà òkú bí. àbí ìfúnni rọdí aláwọta aláwọ ó ní arákùnrin kan wá bá nàbí sallallahu alaihi wa sallam ọ̀la ya Rasulullah ó ní mo pèrè òṣìṣẹ́ ọlọ́run ìnàlè kọ̀rọ̀ bàtà mo mà sí ní àwọn ọmọlẹ́bí kan tó fi pé àwọn ọmọlẹ́bí tá a wí àti lóògùn mọ̀ ẹ̀dọ̀ ọ̀run ni èmi máa ń ṣe dáadáa sí wọn mo máa ń dàpọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí ìṣesí téèyàn máa ń ṣe sí mọ̀lẹ́bí wọn yà kẹtọ àrùn ni ṣùgbọ́n mo ti ń so mọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ń já ni Eri wa ọ́fíìsìnù ilé ìhìn mo sì tún dáadáa sí wọn ṣùgbọ́n dípò kí wọ́n fi dáadáa wọ́n fi rọ́pò yóò sì ọ̀nà Na àìdáa ni wọ́n ń ṣe wọ́n yẹ jìhálò na aláyíyá wọ́n á máa hùwà ìmọ̀kan sí wọ́n máa mọ̀kan wọ́n máa gọ̀ mí wà á èmi dẹ̀ máa ń ní àtẹ̀mọ́ra nípa wọn mo lọ bẹ ti rí ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tẹ́nìyẹn lọ ẹ̀rí obìnrin pé àwọn ọmọlẹ́bí rẹ̀ bó ṣe ń lékun sí wọn báyìí ẹ̀rin táwọn lè jẹ àwọn dẹ̀ ń lé jẹ òsì tí ó sàpà ẹ̀ anábì sallallahu alaihi wasallam wọn wá sọ fún yín pé la nǹkan nìkan mọ̀ ṣàkóyè tọ́wá yẹ pé bọ́rọ̀ ṣe jẹ́ ló sọ yìí tó ń ṣe dáadáa sí wọn tí wọ́n ń sa ìdá fi ọ òun so pọ̀ mọ́ wọn wọ́n dẹ̀ ń ja ọ ká ní ma ṣe kó wọn mọ̀lẹ́mọ̀lẹ́ ọjọ́ bí ẹni kó ń fún wọn lé rúgbó náà jẹ nìyẹn ẹrú gbóná òun ló ń fún wọn jẹ yẹn ẹ̀rí tẹ́mọ̀ kí ni ẹ̀ta ìró yẹn máa kàn bí orúkọ náà kọ́dọ̀ lọ́n má jẹ́ kí yẹn ra ìdá tí yẹn bá lọ rí ìṣẹ̀bọ́ ẹ̀ bá lọ sí sọ́mìn bí wọ́n máa ń kó àwọn sandọ̀tì yẹn yẹn lọ kẹsẹ̀ bọ́nú ẹ̀ wọ́n fi dáná sí ìgbà tí yẹn ọba fi yọ ọlọ́lọ́mọ̀ bá lámọ̀ ń tọ̀ wọ́n ti jẹ́ tí ọba ti ẹ̀mọ́ tó lérò pé òun jáde ńbẹ̀ tó ti pé tún wọ̀ sí i. àyẹ̀yà tó ti tó bí àsìkò mọ́gárì ẹ̀ hàn pé ìfínní ọ̀gá àwọn ayọ̀ díẹ̀ díẹ̀ báyìí. pásítọ̀lù bíi tí bá lọ wádìí ẹni tó ti kẹsẹ̀ bí orúgbó náà rí kó là lámọ̀rí máa rí ẹ̀rí ó máa lágbára gan. bí ẹni kó ń fún wọn lérúgbó náà jẹ ni àti pé gbọ́ kì í nìkan. ولا يزال معك من الله ظهير عليهم òdẹ̀mí sáláì máa rí zọ̀híọ̀ olúborí tó máa fi borí wọn látọ̀dọ̀ lọ mọ́ ọ̀dún dáhàlà dáhàlì tí wọ́n bá wà lórí ìṣesí ikú ń ṣe dáadáa tí wọ́n ń ṣàìdá sí ọ̀yẹ́. ẹ̀yà tó bá di ìsìn ẹlẹ́sìn àbí ìfọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀dì àlọ́tàlá ni ó ní arákùnrin kan lọ bá ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ni mo pèrè òjijì ọlọ́run mo mà sì ní alásùnmọ́ kan pẹ̀pẹ́ àti lògùn mò ń dàpọ̀ mọ́ wọn ṣùgbọ́n wọ́n yẹ kẹtọ̀ àrùn ni dípò káwọn dàpọ̀ mọ́ mi níṣẹ́ ni wọ́n ń já mi wà ahsinu ilayhim mo dẹ̀ ń ṣe dáadáa sí wọn wọ́n yóò sì òun ilẹ̀ yà. wọ́n sì ń ṣàìdá sẹ́yìn wọ́n yẹ jìhálóhùn alayya, wọ́n á tún máa ṣàì mọ̀kànmọ̀kàn sí mi wà á lò máa nìkú èmi dẹ̀ ní àmúmọ́ra nípa wọn anabi sallallahu alayhi wa sallam wọ́n ní la nǹkan ẹ̀ka mọ̀ ṣàkóyè tó àyíké bó ṣe sọ yìí náà jẹ́ o tó tó fún ẹni bó ń fún àwọn ènìyàn lérúgbó náà jẹ wọlá ya zálù máa kàmínú láhi zọhírù alátìlẹ́yìn òsì níyẹ kò ní kò tí ó wà pẹ̀lú ẹ látọ̀dọ̀ Ọlọ́run mọ dùmtà aláàdáálì tó bá dẹ̀ tó wà lórí ìsìn. ẹ̀rí tó o bá ti sọ wípé ẹ̀hẹ́n síbẹ̀ ni èmi náà ní láburú tí mo lè ṣe fún yín. ẹ̀rí pálọ̀ wọn bá lè ní sọ́tò fún sílẹ̀. فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم tọ́ba já sí bẹ láàrin rẹ sẹ́nìkan òmúnilọ́ta ìwọ ti mú bí ọ̀rẹ́ nínú hikima kan tó fi ń bí báyìí wọ́n máa lọ fẹ́ àṣìṣe ìlẹ́mìn àṣàá ilé ṣé dáadáa sẹ́ni ń sa ìdá sí ọ tẹ̀sùn ìwọ́dẹ̀ máa ta ara rẹ̀ ga. ìmú bẹ́ẹ̀ yẹn ń bú yẹn kéde pé islam kọ́ yẹn lágọ́ èèyàn onídìí èkó padà ẹ̀ ọ̀pọ̀ wà nínú hadithi mi yìí pé alimusafani mọ̀ọ́kọ́là àwọn ilé ìbú méjì ni wọ́n ti wọ́n bá sọ ó sì rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti dẹ̀sẹ̀ sí wọn lọ́rùn ṣùgbọ́n fàálà ìbáàdì ẹsẹ̀ yẹn wọ́n máa wà lọ́rùn ẹni tó pinlẹ̀ rẹ̀ ẹsẹ̀ àwọn méjèèjì wọ́n máa wà lọ́rùn ẹni tó bẹ̀rẹ̀ ibú máa làmìyà àtẹ́dìl mazlum nígbà tẹ́ni tá a bò síyàn ò bá ti ta ẹnu àlà tí ò bá ti dá lóhùn. ẹ̀rí wọ́n ní tẹ́lẹ̀ kan ṣẹlẹ̀ ẹnìkan ń bú ọ̀kan náà wọn ara wọn máa fi ń tẹ ọba pẹ̀lú ṣe é kọjá lọ ọ̀tá láti àwọn á dá lóhùn ànábì wa ń tó ń rẹ́rìn sallallahu alayhi wa sallam. àwọn wá wò yí pé ṣé ń sọ fún òun gbẹnu òun fálágbá fọ ni òun náà bá sì fèsì ànábì ọba arẹ́rìn mọ́ kò kọjú dàmú ẹ̀rí nǹkan kí ló dé nígbà tó padà ànábì ànábì tó fi ń bu ọdún rìn ọba ti wí ẹyọ èyí tó jù lé gbogbo ọgbọ́n tó ń yẹ kò sí lára ẹ̀ ara tẹ̀gán ló wà. nọ́mbà tí wọn náà ti fèsì báyà wọn ti yí gbogbo wọn òun náà ti gbójú kò lọ́dọ̀ ẹ̀ ìgbé wọn tó jà rẹ̀ gbé ọyá máa yanjú ẹ̀. sallallahu alayhi wa sallam. gbogbo ata ní ìṣàlù nípa mọ́lẹ́bí ọlọ́hì máa ń ṣẹlẹ̀. débi kọ́ wà ní òwe lábá táwọn náà máa ń sọ yìí pé àkọ́rìbù àkọ́rìbù àkọ́rìbù bilhamza ẹ àkọ́rìbù bilayi kíkì mọ̀lẹ́bí akéèké ni wọ́n ẹ̀rí kódà téèyàn bá rí fìtínà kan téèyàn bá kó sí láàrin ìlú ọkọ lọ wá jẹ o ọgbọ́n tí wọ́n lò gùn ìdílé láti ilé ló ti bọ ẹ jáde wọ́n á máa kéèyàn má rí o torí èèyàn máa ga sí ni ẹni tí ì bá ẹni tí ò bá jẹ yẹn tí ì sí yẹn pàtàkì ni wọ́n pẹ́ gan rẹ̀ ni wọ́n polongo ẹ̀ ní máa ń papá jánu yóò tún máa ga sí ni bá a jáde lórí ìdólòmù wọn wà yóò máa ga sí ni. sọ nípa bẹ́ẹ̀ tábà ní káwo <clears throat> káwo hadithi àgbáyé tá a bá mẹ́wọ̀n tó fi mẹ́rin alákọ̀ọ́kọ́ àwọn náà ní pé al-aslu fi ta'amuli bayna zawil arham ìpìlẹ̀ nípa bó láti máa ṣe fún àwọn ọmọlẹ́bí al-ihsan ìpìlẹ̀ gan ni ká ṣe dáadáa sí wọn wọ́n sọ́bọ̀ kádẹ̀ ṣe sùúrù fún wọn wọ́n tọ́lá bùlùmọ̀ àríyọ̀ kádẹ̀ tún máa wá àròjàre nípa nǹkankan tó bá yẹ kéèyàn ṣe kéèyàn sọ fún ọ pé ah, ẹ bá sì ti rí mi ọtí àwọn ọmọ mi díẹ̀ òun ni ò jẹ yọjú akẹ ah, báyìí jẹ kódà mò ń bọ̀ báyìí bí èso ṣe táyà ni ẹ kẹ ti rí mi láti fi jọ mẹ́ta ẹ rí ọgbọ́dọ̀ já sí wípé ìbágbépọ̀ téèyàn bá wọn gbé pọ̀ mọ àmọlẹtẹlẹ àkọbí wọlé ẹ̀ẹ́ta kìí ṣe fún mi kí n gbà lèyẹn bá yẹn gbé pọ̀ á ṣe dá ìtumọ̀ rẹ̀ ní pé kìí ṣe pé àlùmọ́yìn ti gbówó tẹ ní ìdìbò ti fún yín kó lẹ́ ṣe tún máa béèrè pé kíní ẹni ọbẹ̀ ṣe kíní màá yẹn láàrin yín ni o. kìí ṣe ká fún wọn ní nǹkan nìkan ní ìṣó wọn pọ̀ ìyẹn máa ṣe dáadáa tó ìyẹn á ṣe sùúrù pẹ̀lú wọn torí wọn máa wà tí wọn sọ pé à kíni ọ̀dà lọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ ìhun téèyàn ó fara ya tí wọ́n ó sọ fún yàn yìí pé ọkọ̀ ìfàsókò tó rókè ni ọ̀dà lọ́dọ̀ mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí máa ń ṣe. ìyàn wa ní gbé lórí pé mo ti fún yín ní oúnjẹ sọ nídìí ìyàn bá máa sọ bínú sí ogun lóòótọ́ òun fún wa ṣùgbọ́n lórí ni ó sì yẹ wa ni ìkejì nínú àgbáyé hadith yẹn títẹ̀ láti ọlọ́run okùnfà téèyàn fi rántí lẹ́yìn ọlọ́run àti ìkúnlákọ ọlọ́run àti kòńgẹ́ ọlọ́run àti ọlọ́run ní ká ṣe dáadáa sí mọ̀lẹ́bí èèyàn ọ̀dẹ ní ṣe dáadáa sí mọ̀lẹ́bí kí nǹkan méjì mẹ́ta yìí má gorí ẹ̀ àtìlẹ́yìn ọlọ́run ọmọ gorí ẹ̀ ìkúnlákọ ọlọ́run máa gorí ẹ̀ kòńgẹ́ ọlọ́run máa gorí ẹ̀. ìkẹta náà wọ́n yóò dábàá náà hadith yìí. òun ni pé jíjá okùn mọ̀lẹ́bí ẹ̀ka ìròyìn ìyániláyé ó sì lè fa ìdójútì àti àbámọ̀ níjọ́ bí lálẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin náà àgbáyé sábà òun ni pé ó ṣẹ̀tọ́ fẹ́ni tó bá jẹ́rú tó jẹ́rú kó máa ní àgbìyèlé ládá ẹ̀sẹ̀ rere lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nípa mímú àwọn ẹ̀tọ́ wá kí yẹn ṣẹ̀tọ́. ìyẹn tún gbọ́dọ̀ máa ní àgbìyèlé pé òun dẹ̀ tuntun máa gba ládá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀. ìṣe dáadáa sí mọ́lẹ́bí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojúṣe yẹn bó ṣe wáá jójúṣe tán ọlọ́run ọba àlè kánà Allahu shakiran ọlọ́run adúndúpẹ́ fún yàrá dẹ̀mọ́ rírì ìwúsí yẹn lọ. eléyìí jẹ́ hadith alákọ̀ọ́kọ́ lábẹ́ báàbò sílátẹ̀ ibrahim hadith kejì sàmáwílẹ̀ náà. حدثني إسماعيل بن أبي ويس قال حدثني أخي عن سليمان بن بلال عن محمد بن أبي عطيب عن ابن شهاب عن أبي سلمة عن عبد الرحمن أن أبا الرداد الليثي أخبره عن عبد الرحمن بن عوف أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول قال الله عز وجل أنا الرحمن وأنا خلقت الرحمة واستقفت لها من اسمي ومن وصلها وصلته وما قطعها بته بتته هنا حدثنا إسماعيل إسماعيل ó bá wa sọ̀rọ̀ ọmọ àbí ìwọ̀n ìlú ó ní arákùnrin mi bá mi sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Sulaiman bin Bilal látọ̀dọ̀ Muhammad bin Abi Afi látọ̀dọ̀ ibn Shihab látọ̀dọ̀ àbí Salama bin Abdulrahman ó ní àbá ọ̀rọ̀ dá àlàyé sí ó fún un ní rògbọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Abdulrahman bin Auf àrọ́fún Abdulrahman bin Auf ẹ̀ mọ́ àlè nínú àwọn sọ̀hábà náà sábẹ́ òjijì ọlọ́run ọba ọlọ́run fi dúkìá kẹ púpọ̀. ọlọ́run tó jìṣẹ́ ọlọ́run tó sọ báyìí pé ọlọ́ lọ́rọ̀ àzọ̀ òjẹ́lu. obìnrin bí ààrẹ àṣàlẹ́ wà àṣàlẹ́ tó ń sọ̀dùn. òun náà ni ọ̀rọ̀ tó ti pé ọlọ́run fi gbólóhùn rẹ̀ sẹ́nu ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ó ti ọ̀dọ̀ aláwa ọ̀tọ̀dọ̀ ọlọ́run wa. ṣé ẹ ti ń gbọ́ mi? gẹ́gẹ́ bá a sọ wọn fún àlùkò àn àti gbólóhùn àtìtúmọ̀ ọ̀dọ̀ ọba ló ti wà ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba sùpánù ọ̀dọ̀ ara ṣùgbọ́n àwọn àdìsí yòókù dáná tó sálá ń sọ bí wọ́n àyè dáńkà yìí níbo lòun ti wà àti gbólóhùn àtìtúmọ̀ ọ̀dọ̀ àmì tó sálá ló ti wà ṣùgbọ́n wáàyí náà tóyẹ tó fi jẹ́ wáàyí òun lọ́rọ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlọ́mọdé ọmọ ànábì òkè ń sọ̀rọ̀ fẹ́nu ńdọ́lọ́run bá fi rán ẹ náà lọ́ máa fi kíni o lọ́ máa sọ lẹ́tẹ́lẹ́ yìí lápọ́nlé èmi dé àlè fi kírun àlè lè fi jọ́sìn hmm, èyí tó bá jáde àmì àlè fi sin lọ àbẹ́ ti jẹ́ bọ́yọ̀ kan wá ní sígbà àdó àkọ́jáde sàmẹ́bí ní àlè fi sin lọ láti bẹ́ lọ àwọn àgbà wọn fi méjì àní dùn mọ́sálà àti dùn áwò ìbàdà àdó àtàfi sin lọ́hùn wa nírú subhanallah alhamdulilayi subhanallah alazim àdó àwọn oníbẹ̀nu ilé níbẹ̀nbẹ̀ ọ̀sádọ̀ àánú rẹ̀. ṣùgbọ́n bí yẹn bá wí àwọn tóbi kẹlẹ́mọ́ ti láàyè tàmá ti mi ṣàrọ̀ ìmọ̀ kálá sádọ̀ àwọn àbí àbí òsì ń bẹ̀. ọ̀rẹ́ lẹ́yìn ẹ̀rọ ń pè ní dùá o mọ́sítàlá àdó àtọ́ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ á máa sì déèrè ń bẹ̀rẹ̀ ìwé ìdó kẹ̀lé wí pé ọlọ́run ń wá ìsọ́ àwọn tóbi kẹlẹ́mọ́ ti láàyè tàmá ti mi ṣàrọ̀ ìmọ̀ kálá ọlọ́run ń wá ìsọ́ pẹ̀lú àwọn gbólóhùn ẹ̀ tó pé jùlọ kúrò níbi láburú èyí tó ṣe kó dá gbó láburú tọ́lọ́wọ́n ọba dá torí lẹ́yìn àárí pé àdúrà béèrè mẹ́mẹ́. ẹ wàá rí ìdá agbọ́ lẹ́ẹ̀dá agbọ́ subhanallah alhamdulilayi subhanallah alazim àdúrà ni ṣùgbọ́n ìwà ìbáàdà àbí dẹni ọlọ́run àti ìsìn lọ́run. àbẹ́ ẹ̀dí gẹ̀ẹ́sì ẹ̀jẹ̀ mẹ́sì ìdá àwọn ẹ̀ ẹ̀ ẹ̀ daraja tẹlẹ hàn lẹ́yà pé àwọn ẹni tí wọ́n jẹ́ olówó wọ́n ti kó gbogbo ládàálẹ̀ àti ipò tó ga. à ń sọ̀tọ̀ lani sọ́lọ̀ ẹ má bàrà yín nu jẹ́ ọlọ́run ti gbé fẹ́yìn náà fẹ́yìn náà máa fi ní ipò tó ga. gbogbo aláhùn àgbà alhamdulilah aláìlá ilọ̀lá subhanallah àti ẹ̀bá ń ṣe sàrà ni. kódà bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan yín bá níyàwó tó bá fún súnmọ́ yàwó ẹ̀ á aládàá sàrà.

wọ́n sì tún ṣe sàrà yẹn àwọn ẹni yẹn sàrànlá wọ́n ṣe sàrà wọ́n tún ṣe gbogbo kìnìún wọ́n gbà rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n tún ṣe sàrànlá yẹn. òjijì ọlọ́run bá ní ọjà sọ́lá rí bẹ́ẹ̀ dáríkà fadlullahi lọ́sẹ̀ tí wọ́n yẹ ṣá ìyẹn ti di àjùlọ tọ́lọ́run máa ń fẹ́ ni tó bá wù ní ni tó ọlọ́run ti bá fẹ́ owó jù yín ẹni sọ̀rọ̀ ni ẹ̀rí. mbọ̀nà tí wàá lọ ọ̀hún náà ni

tọ́lá nàbí sọ̀sọ́lá kò kí ń sọ̀rọ̀ fẹ́nu mo tọ́lọ̀ ń bá fi rìn lọ́mọ àti kíni o ọ̀nà ìyá ọ̀sọ̀ anàlá sàbára sọ̀rọ̀ tààlà ọ̀dì zẹ́kìá lè sá ànàbì ọlọ́run ti mú ahọ́n òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọmọ ọ̀yá ń tẹ̀ fún anil hawa in huwa illa wahyu yuha ànàbí ò kì ń sọ̀rọ̀ fẹ́nu iṣẹ́ yọ ọlọ́run ìmísí abdulrahman bin awf radiyallahu ta'ala anhu nínú àwọn sábẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ni ó ní dúkìá dáadáa ó sì ná sínú ẹ̀sìn kọ́lọ́run bó òṣìṣẹ́ ọlọ́run ọba ti ń sọ báyìí pé qala Allahu azza wa jalla ọlọ́run ọba ọ̀hún ọba tó tóbi jùlọ yẹn ó ní ana ọ àjọkẹ́ ayé ni mí arahmatul òun ni ń pè ní rahman ẹ̀rí méjèèjì lọ́lọ́run ọba ní arahim àwọn ní arahmatul khassa ìkẹ́ àdáyẹsẹ̀ ẹ lẹ́kọ́ọ̀lì ìtabaraka wa ta'ala wa kana bil mu'minina rahima. àyẹn ni pé àánú ẹ̀rí pé kò dákọ̀rọ̀ mọ́ ọ̀nà sí àwọn dákọ̀rọ̀ mọ́ ọ̀nà sí. wọ́n fi pé rahman yẹn kọ́ jẹ́ kí ni arahmatul 'amma ìkẹ́ gbogbogbò. èyí tó kò ní yẹ àwọn onígbàgbọ́ òdodo nìkan sọ́jú ọjọ́ tí ń rọ̀ sórí páànù mùsùlùmí òun náà lọ́wọ́ máa rọ̀ sórí páànù gíní ọ èfèrí ìyẹn ọ̀dẹ̀ túmọ̀ ọba nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bá ti mọ̀ wípé tá a bá rí nísìnyí báyà òun náà bá dẹ̀ kówó wá pé ká gbà àbí a ká fi ṣùgbọ́n kò ní gbẹ̀sẹ̀ kan lọ́rùn mọ́ àfi tó bá gbà fà ló. ṣùgbọ́n arahmatul khaasatu ìyẹn máa jẹ́ táwọn onígbàgbọ́ òdodo pẹ̀lú bọ́lá ń sọ pé wa kana bil mu'minina rahima ọlọ́run jẹ́ aláàánú ọ̀tọ̀ fáwọn owó fáwọn onígbàgbọ́ òdodo. ọlọ́run ọba azza wa jal anásù sálá ń sọ bọ́lá ń pé ana rahman aláàánú jùlọ àánú gbogbogbò lèmi ọlọ́run ọba jẹ́ wàá ní kàlẹ́tò rahima mo sì dá okùn bí wọ́n ṣàkóso lẹ́hà mínísìmì mo wá yọ orúkọ fún ìbí nínú orúkọ mi tí ń jẹ́ rahman ẹ̀rí pé tá a bá fẹ́ wò pé mọ́dà wo ni rahman wá ọ wá ní kíni o mi mọ́dà ti rọ wàhá wọ́mí àbẹ̀kọ́ mi mọ́dà ti rọ wàhá wọ́mí tọ́ba lọ wọnú dísẹ́nárì tọ́ fẹ́ fáǹdì gbólóhùn yẹn mọ́dà tí wọ́n lọ bí wá ni wọ́n á ra wọ́n á ha wọ́n á kọ mím ọ̀dà mi lójú pé tọ́ba ń wá lọ wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n má mẹ́nu bá gbólóhùn méjèèjì wọ́n á wí gbólóhùn rahman kọ́dà wọ́n á wí gbólóhùn rahim nínú dísẹ́nárì wọ́n á wí gbólóhùn rahim nítorí pé pínlẹ̀ sẹ́nà ni wọ́n mọ́dà yẹn ìtumọ̀ sọtí ẹnzì ọlọ́run ní anna rahman ọba oníkẹyẹyẹ ni mí oníkẹ gbogbogbò wàá ní kàlẹ́tù rahima mọ wá dá okùn bí wà ṣàkóso-láha mínísìmì mọ wá ya fún okùn bí nínú orúkọ mi tí ṣe rahman fọmọ ń wá sọláha ó fi ní arrahimu ọ ní sọ pé òrìta mẹ ọ àwọn ọgbà ọgbà ọlọ́wọ́ adá tọ́bi ọbẹ̀ irú àwọn eléyìí yàní ìfọ́dù wọn là ń kọ́ sọ alẹ́ tọ́sí ń mi máa ń ha wọn sórí ni ò rárá anyhow sọ pé kàláàsì abúlé lè ha wọn ni tún fi báyìí gbé ó tètè ha sórí ẹni pé tẹ bá wò ta kò sí bí o ti wá sí ta ń bẹ̀ yẹn obìnrin ni. ọlọ́run ọba àlejò wọn ni wọ́n ṣàkóso lẹ́hàmì nísìmí mọ̀ ya fún àròhìmù nínú orúkọ mi. fọ́mọ̀ ń wá sọ̀rọ̀ láha ẹnì yòówù tọ́ba dàmọ́lẹ́bí pọ̀ wàsọ́tùhù èmi ọlọ́run máa papọ̀ mọ́ ń tọ̀hún bá wà pẹ̀lú ẹ̀ ẹ̀rí wọ́n mọ̀ nǹkan tọ̀ ẹ̀hẹ́ ẹni tó bá wá já okùn bí tá a wí bàtùhù èmi náà máa já lọ́dọ̀ ẹ̀ máa jìnà sí mi ní wà pẹ̀lú ń tọ̀hún ẹ̀rí. hadisi nínú àgbọ́yé tá a bá ń alákọ̀ọ́kọ́ ọ̀hún náà ní wípé arọ́hìmù okùn òbí tá a pè ní mọ́lẹ́bí àṣàrò orípa kan ni nínú àwọn orípa àánú ọlọ́run ọba oníkẹ. bẹ́ẹ̀ dẹ̀ ni kíní yìí wá dá àwọn mùmí ní sọjú ìyẹn ìkẹ́ yàní àtàkàlùkù bí akhlaqi Allahi tabaraka wa ta'ala. ká máa wùwà pẹ̀lú ìṣe tá a bá rí ọlọ́run ọba níbẹ̀ ìyẹn ni pé ọlọ́run ọba ọba aláàánú ni káwa náà máa ṣàánú. ìyẹn ni àlàyé hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu wa arda táwọn yẹn máa ń sìn gbọ́ yé tọ́wọ́ àánú hadith yẹn yí pé inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala al-jannah ìpè ọlọ́run ọba àlekè ọlá ní orúkọ mọ́kàndínlọ́gọ́rùn ọ̀sẹ̀ rìwáyà inna lillahi mi'ata mi'atan إلا واحدة من ahsaha dakhala الجنة. ipe ọlọ́run ọba àlekè ọlá ní orúkọ mọ́kàndínlọ́gọ́rùn tó ṣe wípé ẹnì yòówù tó bá sọ orúkọ yẹn yọ wà lóyún náà. Al-Ihsa oníkéyàn kàǹkan ló ń kà. Àtẹnumọ́sálà kan tún nìyí ǹjẹ́ gbogbo orúkọ ọlọ́run ọba mọ́kàndínlọ́gọ́rùn-ún ni kì í ṣe bẹ́ẹ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ ó jù bẹ́ẹ̀ lọ ẹlòmú tó rìn lẹ́nu hadith tó gbádùn wí pé wọ́n ń bẹ wọ́n ọlọ́run ọba bíi kulli ismin àtàmáyé tàbí ìnáfẹ́ tó fi mọ́ gbogbo ikọ̀ tó jókòó ẹni mo fi ń bẹ̀ ọ́ bóyá ikọ̀ tó fi sọ̀rọ̀ ẹni àwọn anzaltahu fi kìtàbí abóde sọ̀kalẹ̀ nù tírà rẹ̀ aw alamtahu ahda min khalkika abóde fi mẹ́ni kánú àwọn ẹ̀dá rẹ̀ aw istasata bihi min ilmi al-ghaybi indak àbí wọ́n lọ́wọ́ bá dẹ̀ fi sọ́lá nínú mọ̀ kọ̀kọ̀ rẹ̀ kó òjì kẹ́ni kankan mọ̀ omi ẹ̀ pé kọ́ lọ́wọ́ bá dẹ̀ ju kìnìún lọ ojú náìtì náì lọ ṣùgbọ́n dalẹ̀ ń jẹ́ wàá wò sùn ní ẹ̀ máa jí jẹ báyìí ha àyẹn rí nǹkan nìyẹn o tó ti yá wípé sùn láìla àwọn ọ̀rọ̀ kì í sẹ́yọ̀ kan kì í sẹ́yọ̀ kan táwọn yẹn bá ń lálàá rí sùn láì láàzọ̀ alákànkẹ́kẹ́ náà kí wọ́n máa rí torí kèsì gbólóhùn kẹlẹ́ àrẹ́ mi sọ lórí ẹ̀. sọ nípa bẹ́ẹ̀ àníṣọ sáláwá sọ wípé ẹni tó bá sọ tó mú nǹkan rẹ̀ tó rẹ̀ ní kápá pé tó bá hà rí yẹ́wà lè jẹ́ náà. láwọn àjáde káfíran mọ́ṣẹ̀rẹ̀ kan. حفظ أي أحصى هذه الأسماء الحسنى ومن قوبا عروبا يودي حاصل يدخل الجنة مع شركه يسيبه nbẹ láti wá kẹrù kí ó dáa kí ó dé wípé kíkọ tabaraka wa ń

kódà àánú ọlọ́wọ́ ọba kò sí bá ṣe lè tó tí ó tó tọ́ arábìnrin tó ọmọ méjì wọlé ànábì wa sallallahu alaihi wasallam kò ànábì lé ṣùgbọ́n báyà wa àyìnṣá radiyallahu ó ní fún mi kò sí nǹkan kan ju dàbí dùn mẹ́ta yìí lọ ìgbà wa nìyẹn abájá mẹ́ta ẹ̀sìn mọ̀ mẹ́ta náà wọ́n jẹ́ ọfọmọ nìkan ọfún kejì nìkan. àárín èjì bá jẹ dàbí dùn yìí ìyá ń sọ pé kóun mọ́wọ́ lẹ́nu báyìí tí wọ́n ti tún náwó sí ìyá nìyẹn ọba tún mọ ẹyọ kan tó kún ọba tún láti méjì wọ́n tún gbé fún ọ ìwáyà kan nìyẹn ìwáyà mi lẹ́yọ owóró kan péré ló tẹ̀ wá lọ́dọ̀ ìyá wa ìṣá ọba gbé fún ọ àwọn nìkan ló pín fún ọ ọ̀jẹ̀ kankan ọwọ́ aṣọ ìṣẹ̀lẹ̀ yẹn fún jíjẹ ọlọ́run jíjẹ ọlọ́run ní.

ọwọ́ àfi dandan tọ́jú ojúlówó ọ̀rẹ́ yẹn fún ẹni tó bá jó nígbàgbọ́ òdodo ó fi àwọn orúkọ ọlọ́run ọba ṣe wà ó yọrọ sàn lásán yẹn káàánú ìjà láàánú kásánù mọ̀lẹ́bí kásánù àwọn ọmọ wa máa fà wọ́n mọ́ra máa gbé ọmọ máyà ẹ máa kígbe mọ́mọ́ ẹgbẹ́ tí yẹn bá ti dé báyìí sàláàtì gbogbo wọn máa fẹ́rẹ́ lọ ni wọn ó yẹ kí wọ́n lè wá máa sáré bá ọ ọba fi kọ́ra fi kọ́ra ọba ń wọlé lọ ra ọ̀gẹ̀dẹ̀ dání wọ́n ní máa ń ṣiṣẹ́ fún brain àwọn ọmọ kéékèèké ọ̀gẹ̀dẹ̀ dání àbí nǹkan lórí pé wọ́n á láìkì kó ra dání òun bọ̀ báyìí kí wọ́n sáré girigiri wá pàdé áàbù áàbù áàbù káàbọ̀ ẹ̀yìn ọmọ mi ó gbé kan sọ́wọ́ ọ̀tún gbé ọba tún lè gbé kan kọ́kọ́ lọ́rùn tún gbé lóye pé mẹ́ta ni wọ́n tóbi ní bẹ̀rẹ̀ kankan ló jẹ́ àbí kó sì máa gbé wọn lẹ́yìn kọ̀ọ̀kan. ọlọ́run máa lo gbogbo àwọn kìnìún yìí ní sára fi dáadáa fún yà. àwọn orúkọ ọlọ́run ọba sánà ọ̀tá alákàbí ṣèwà òkú ìwọ̀n tá a fẹ́ lò nù hadith náà gbọ́ yìí kan tá a bá ń bẹ̀ nìyẹn ìgbà ọlọ́run ní rahman lòun aláàánú lò òun wá dá mọ́lẹ́bí yẹn ni pé ká máa ṣàánú mọ́lẹ́bí ká fi àánú tí ń bẹ lára òun ọlọ́run ká kọ̀ sí ká fi ṣe wà wù lóòótọ́ kò sí bá a ti lè tó tí ọjọ́ tàlá tàbára tàbára tọ́wọ́ àwọn orúkọ kan wà tó ṣe pé ọlọ́run ọba àlejò ọlá máa ń jẹ àwa náà lè jẹ ṣùgbọ́n kò ní sí alif láàmú bẹ́ẹ̀ alif àti láàmù kò ní sínú ẹ̀. irun nídìí ọlọ́run sàlàyé àníkùnsálà ọlọ́run pé ní ọ̀rọ̀ òfò ràyè ọlọ́run pé ní àdìr ọlọ́run ti tún jẹ́ gbogbo àwọn ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀dínlẹ́ bíi sọ́ọ̀tù ìgbẹ̀yìn rẹ̀ àǹfọ̀tìkún máa wíńdò mọ́ àdìdé léyàn lómi ẹ̀ kéèyàn lè bímọ ọkọ sọmọ ẹ̀ ní àfin àbẹ̀rọ̀ hin bìtú nìkan yọ làálí kọ́lá bíkọ́ fọ́nrán ọ̀ lásán bìtú náà làálí kọ́lá kò sí bí kẹ́yìn ẹsẹ̀ tó kò sí bí ìzà yẹn ti lè tó kò sí bá àánú yẹn ti lè tó tí tó ti Allah àtàbára kọ̀ọ̀kan. ṣùgbọ́n fi lè yé wa gbígbà náà lè fi àwọn nǹkan yẹn ṣe wa o bí ò tiẹ̀ bá tọ́lọ́wọ́n bá sùn àná ọ̀tá. ẹlẹ́ẹ̀kejì nínú àgbáyé dábàá nù hadithi ọlọ́run ni mo dá mọ́lẹ́bí mo wá ya orúkọ mi nù mo ya nù orúkọ mi fún un. òun ni yíya tọ́lọ́hún sọ fún òun ya nínú rahman yẹn àyálò ni o kì í ṣe pé kọ́ ọlọ́run ti wá dínkù ẹ mọ̀ pé bí yẹn bá ya nǹkan kó nù nǹkan yóò dínkù àbí òní dínkù ògiri lé mẹ́rin táwa ni a fẹ́ dídí ẹkùn bẹ́ẹ̀ àwa mú jígà àtọ́lù tẹ́lẹ̀ láàyè àbí ọ̀la ayẹ káwa fi máa wá sínú làákàyè wáyé pé kọ́ ọlọ́run máa ti dí èbó ti ya díẹ̀ ọlọ́run ọ̀làánú lójú ìwọ náà wo bó ti ṣe fẹ́lẹ̀ díẹ̀ tó lóun ti ya sínú mọ̀lẹ́bí yẹn ló jẹ́lẹ̀ yóò dínkù yín wọ́n ní sí àárọ̀ ni àyálò ni àti pé hadith yẹn ká gbọ́ yé ó kẹ́ ń tọ́ka lọ sí bí mọ̀lẹ́bí ṣe pàtàkì tó ni ìkẹta nínú àǹfààní tábà nù hadithi òun náà ní bíbá bàrà ìṣesí mọ̀lẹ́bí àti àlàyé ọlá tí ń bẹ fún dídá mọ̀lẹ́bí pọ̀ àti ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bi kájá kínní o kájá fún mọ̀lẹ́bí ìkẹrin òun ni wípé arahman fẹ́ràn àánú dábàá fẹ́ ṣe ọkọ̀ ìyá dàtún tètè bá àyìnlẹ̀ kìtà àbí wọ́n sùn náà. nǹkan mi ń bẹ tó yẹ pé kì í sànù ẹni tára ti ní ní ó ní ìdí ọkùnrin kì í sì sómi rẹ ó wá ní dàpọ̀ sànù. kàìsí gbọ́ ó ní dàpọ̀ sànù mi dàpọ̀ téèyàn lè fi irú nǹkan bẹ́ẹ̀ sànù èèyàn. wọ́n ní agbépo lájà lọ́jà lẹ́yìn máa ń pè nígbà tẹ̀ ọmọ òwe agbépo lájà ọ̀jalè bí ìsẹ́ni tó gbà fún ọwọ́ alájà ti ń sọ epo kalẹ̀ ọwọ́ ni dákun ṣàánú mi nà mí lọ́wọ́ ṣàánú gbangba yìí. lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ náà ọba sùnánà ọ̀tàlá ti sọ pé ta'awanu ala al-birri wat-taqwa wala ta'awanu ala al-ithmi wal-'udwan. tó yẹ pé nǹkan ẹ̀mí ń já àánú lọ́dọ̀ sí wa nígbà dáadáa mọ́ wa ti bàjẹ́ tí èsì lọ́dọ̀ o tí èsì sànú nú ẹ̀sìn o. ẹ̀rí ẹjá wo àpẹẹrẹ kan ẹjá wo ìkọ́mọ́tò ṣòdòdì ẹni tó ṣàgbèrè kò wá sí ìláya ọ̀rẹ́ wa jẹ mọ́ ká ṣe bílálà ọgọ́rùn-ún káwa ní a àwọn ẹni tọ́lọ́ wọn bọ́ sànú náà làwọn ti bá ń sànú. ọ̀rọ̀ yìí dẹ̀ ti dé ọ̀dọ̀ adájọ́ ẹ̀sìn tọ́ba dẹ̀ ti déwájú adájọ́ ẹ̀sìn kọ́kọ́ sọ̀rọ̀ mọ́. ẹ rí i pé ọlọ́run bíi ti sọ ní sátún nù ọ̀rọ̀ ìpè wàlá wàlá ẹ̀yà àkódùkùn ráfàtún ìdí nìkan. kọ́ máa wáyé àánú kẹ̀kẹ́ ọ̀gbọ́dọ̀ gbé yín. fi dinillah fi hukmillah. nínú ìdájọ́ ọlọ́run ọba sùhánà ọ̀tàlá ẹ̀ gbọ́dọ̀ sánú mi eléyẹn. ọlẹ́tọ̀ kí wọ́n pààyàn lórí igbó pààyàn káwa ni ń sànú. ọlẹ́ ti àwọn ọba ní àánú yìí ni ọ̀sà àánú tá a sọ pé a fẹ́ nu àdéhùn yìí o eléyìí ò túmọ̀ pé èèyàn láàánú lójú o ló fi já sí wípé àyè máa bá yẹn bẹ̀bẹ̀ ohun tó bá ti ní ìdìjìyà kọ́yà bí yẹn bá yẹn wí gan yẹn kẹ́ lè sọ yìí ṣùgbọ́n ẹran tí o ẹgbàdẹ fẹ́ fún yìí ẹ má jẹ́ o pé mẹ́wàá o gbàdé ṣe pé hádùn èyí ṣèjìyà sí kankan ṣé lórí pé kò sí ròyìn ẹ má jẹun. ẹfun lẹgba ìbọn ti lé ní seven years ẹfun lẹgba káwọn ni ah mi ò mọrú àwọn àfa àtẹjú bẹ ọsàánú kẹkẹ lójú rẹ rárá ó dé bàbá yàrá bí gbọmọ ni mo padà sọ náà ni pé kí wọ́n bá jẹ onífẹ kí wọ́n bá jẹ òpin mẹ́wàá ni ah! mo rò bí àti dáadáa hadisi mi lábẹ́ ká da mọ̀lẹ́bí pọ̀. حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة عن عثمان بن المغيرة عن أبي عنبس قال دخلت ولا عبد الله بن عمرو في الوهد يعني أرض له بالطائف فقال عطف لنا النبي صلى الله عليه وسلم بإتباعه فقال الرحم سجنة من الرحمن máa yẹsùlẹ̀ ha yẹsùlẹ̀ hù wàmọ́ yẹtọ́ ha yẹtọ́ ha o làlìsẹ́nu tọ́lẹ̀kùn tọ́lẹ̀kùn dálọ́kùn yàwó malakiyama. ọ hadith yìí gábẹ́ ní sọ̀hí olùlẹ̀wáyìrì yìí wọ́n bá wí gbólóhùn sọ̀hí olùlẹ̀wáyìrì yìí ìyàílmẹ̀ mùsọ́lá ìtumọ̀ rẹ̀ ní pé hadith yẹn dé daraja hasan yẹn ni pé ó gbádùn ṣùgbọ́n kì í ṣe yìí tá à ń ka yìí ló fi gbádùn ẹ̀ ẹ̀ sì omi ìlárí ló ń fún lágbára ló fi gbádùn lọ́bi yá pé àfi ti eléyìí gangan sánẹ́dì yẹn dọ̀ yìí ó lẹ̀ bẹ̀sì lọ́nà ẹ̀mí omi ìtaari lójú ó gbádùn kí ló wá fà wọn lè jà hàlẹ́ ti abẹ́lẹ̀ àǹbàtì nítorí pa àmẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń pè ní abilé ambas àmọ́rí ẹni tí èèyàn ò sì mọ̀ rí bí yẹn lọ sọ̀rọ̀ sólò gan ṣé mùsùlùmí ni ṣé bákẹ́ni sábì àzọ̀pá àgbà mo kó bá sánẹ́dù eléyìí nìyẹn ṣùgbọ́n lọ́nà ẹ̀mí hadith yẹn gbádùn kí ni hadith yẹn ó ní musa bin ismail ó bá wa sọ̀rọ̀ ó ní abu ọ̀wánẹ́ta náà bá wa sọ̀rọ̀ látọ̀dọ̀ osman bin látọ̀dọ̀ ambas ẹni tá a ẹ̀rí ó ní mo wọlé ti abdullahi bin amur ìlú wa wẹ́ẹ̀ wa kí ni wọ́n ń pè ní wà òun náà ni ààyè kan tó dọ́gba tó ṣe wípé igi ẹlẹ́gùn wù lórí rẹ̀ ẹ̀rí wọ́n nílẹ̀ yẹn wà ní fáìm fọkàn afáàyàn wa bíwáyé bí àtọ̀fà lánàá nàbí sallallahu alayhi wa sallam isba'ahu wọn ní anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ẹ̀ka rẹ̀ ọ̀nà ẹ̀sà wọn bàtà wà nà ẹ̀ka yẹn kí ni wọn tọ́ sọ ó arrahim ó ní sẹ́ẹ̀rì o shajnatun min arrahman ìpínlẹ̀ kan ni. Tàbí eh, kí ni èyí tí máa ń wà nísàlẹ̀ ẹ̀gì egbò ni ẹja pè egbò kan ni. ẹ eh, mina rahman látọ̀dọ̀ ọlọ́run ọba àjọkẹ́ ayé mọ́n yẹsìn ló ha yẹsìn lò kù ẹni tó bá dá lẹ́bí yìí kọ́ ọlọ́run máa sọ pọ̀ mọ́ wọ́n mọ̀ yàtọ̀ ha. ẹ̀kọ́tọ̀ ẹ̀fọ́ ẹni ọba sì já mọ́lẹ́bí yọ ọlọ́run dẹ̀ sì máa já kó lọ́dọ̀ wọn náà. wọ́n làwọn sọ̀tún ládùn wá sọ wípé lẹ́hìn lisanu tọ́lùkù mọ́lẹ́bí tá a wí ó ní ahọ́n kan tó dá. ahọ́n náà dá ìyẹn ni pé ahọ́n tó clear sí ìka lólo wọ́n bá lè dá láhán àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ títọ́ máa fọ́n jáde wọn ò dẹ̀ ní fìkan wọn ò ní pẹ̀kan lẹ́ẹ̀mí. wọ́n bá sọ pé irú rẹ̀ wọ́n lè ròyìn ẹ̀gbọ́n sọ pé lìsánù hòtál yóò tu ahun yẹn lẹ̀ wárawárá yóò kàn máa wí náà kò dẹ̀ sì sọ. àwọn yẹn bá lọ sàgbá kí àwọn ará àbàdàn àbàdàn sọ̀rọ̀ Ìlọrin mo tún wò fún wọn wọ́n sọ̀rọ̀ kò ní sún wọn yọ kẹ máa wí wọn lè sọ̀rọ̀ wákàtí méjì mẹ́ta yọ máa làágùn lábí adé máa fi wọ ẹkú jẹ nínú ìtumọ̀ sí. pẹpẹ ẹni tí ọba lẹ́mìí tó bá lọ fẹ́ obì mbẹ yọ ní kí lòun dé pẹ̀lú àwọn ẹjọ́ tí wọ́n máa bá yẹn rò àwọn ní ó dábọ̀ wọ́n dá láńgbó pọ̀ ẹ wọ àwọn kan báyìí ni wọ́n máa ń láwọn ròyìn lórí rédíò ní slash fm ẹ̀yin ò máa wò nínú àwọn èèyàn wá ilé ọba gba níta bá nígbà tó sì wàá mú kinní mi ọba mú ọba fi sọ lórí kóńdó báyìí ó dà sí kóńdó wí wọ́n lè ní bí jonathan ti sọ kinní báyìí sọ́gbọ́n yorùbá ni. kájẹ ló léwu o lọ́dí ẹ ó léwu o bí ìbá sáwọn àfa wa bí wọ́n wà láàrin wọn tó ṣe pé àwọn ohun wọn tó mú béèrè àwọn fi ń kọ́ wa lẹ́sìn ẹlòmíì táwọn ẹ bá mú béèrè tí bí wí kàtìkàtì bí irú àwọn èyí tí mo wí ni ah, ó lè wò ó wà á sì gbogbo hmm. ó ti tó wọn fún wọn ti múnú ròyìn ọmọ náà o àwọn sarusaron alimusafekirun alimusasadiqun ọlọ́rọ̀ púpọ̀ àyàn tó ti pé wọ́n máa sọ báyìí wọ́n máa láyàn ata ni ló bá ní ẹgbàá mi o yúù dókítà tó wá rí rẹ̀ báyìí bí kìíní ṣe ń jáde para ní yẹ́wọ́ ká ní gbogbo eléyìí tó sì rí bẹ́ẹ̀. torí wọn tó bá tún fẹ́ lọ kọ́rùn kẹ́fẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ làá fẹ́ bọ̀ wọn máa sọ tọ́ ìmájọ́rọ̀ rẹ̀ ọ̀pọ̀ torí àwọn ẹni ìṣáájú wọn yìí sọ láburú rárá wọn bá tún wá fẹ́ sọ dáadáa díẹ̀ wọn sọ ẹ gbọ́rọ̀ nìyé dáadáa àwọn ẹni rẹ̀ dáa lọ́pọ̀ afẹ́ kọ̀ sí wọn láburú wọn ò kí sọ rárá wọn bá tó afẹ́ padà sọ dáadáa náà mélòó wọn sọ díẹ̀ náà wọn sọ díẹ̀ wọn sọ ń bẹ̀. so nípa bẹ́ẹ̀ ahun àbí ẹ̀ ọkùn bí ó ní ahọ́n tó ṣe pé ahọ́n náà sálẹ̀ kọ́ ni ahọ́n tó dá ni tó dá ń tọ́ zálìkún tó lè sọ̀rọ̀ dópin yawm al-qiyamah níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah ìtumọ̀ ni pé yọ sọ̀rọ̀ o bó o ṣe eré yọ sọ̀rọ̀ o wọ́n lò nílé sọ̀rọ̀ ń jọ yẹn. ọjọ́ tó ti pọ́lọ́ ọba nakhtimu ala afwahihim. ọjọ́ tó ṣe pé nakhtimu ala afwahihim ẹnu àwọn èèyàn ní sọ̀rọ̀ wọ́n máa di ipa ṣùgbọ́n wọ wọn la máa mú sọ̀rọ̀ àwọn ẹsẹ̀ wọn máa máa jẹ́rìí ìmọ̀kánú yẹ́sì bò pẹ̀lú wọn lọ́n ṣe ẹnu ti fún sílẹ̀ wọn máa lọ pé wọn lọ́wọ́ áá ọ̀sẹ̀ ní mọ̀ ṣe ìyẹn àbí ẹ̀yìn ara wa yìí ní mọ̀ ṣe ìsìn àlẹ́ yìí náà ó ti ẹsẹ̀ ń jẹ́rìí takò wá lé àwọn náà máa dáhùn pé àǹtọ̀kọ̀nàmọ́ lẹ́dí àǹtọ̀kọ̀kọ̀lẹ́ṣọ́ yìí ẹni tó mú wa sọ̀rọ̀ lé ó sì ju ẹnu yẹn lẹ àwọn ẹni tó lè là ń jọ ní ọlọ́run kó ti sùúrù sẹ́ni wọn sọ̀rọ̀ ìyẹn ra àwọn aráàlú àti ẹni àtàwọn aráàlú ìgbẹ́ni ò ní sọ̀rọ̀ àwọn ìdá ẹni ní sọ̀rọ̀ ọwọ́ ni ó sọ̀rọ̀ ojú ni ó sọ̀rọ̀ ni ó sọ̀rọ̀ oríkì ni ó ọmọ máa ní ahun tó dá níjọ yẹn tó dá ń tọ́ tó sì tún lè sọ̀rọ̀ dúkùn lọ́wọ́ gá òṣò mi gbọ́ ọjà mi awì níwájú ọlọ́run. tọ́ tábà ní ká wo àgbọ́yé tí abanu hadithi alákọ̀ọ́kọ́ òun ni atakid ìfirinlẹ̀ lórí bó ṣe jẹ́wọ̀ọ́. láti jákùn òbí àti láti kọjú páńkódà mọ̀lẹ́bí kí wọ́n fẹ́ ẹ̀sìn táwọn sì ní ọ̀já ọmọ mọ̀lẹ́bí mọ́ o kò lè nǹkan ní ẹ̀ẹ́dà àkókò tẹ́mi wọ́n ti máa ń fáyà nìyẹn. nǹkan ní ẹ̀ẹ́dà àkókò wọ́n àbínà àkókò ẹ máa wí nsọ. Hmm. subhanallah wàláhì mo ń fi ọlọ́run ọba àlekè ọlábúra pé tó bá gún ẹ̀sìn mi o tó bá ti gbẹ́sìn nígbàgbẹ́ rẹ̀ láṣà tábà lọ wá tẹ̀síìrì ìgbẹ̀yìn sọ́tùmù jàdíra àrínú àwọn sọ̀hábà ń tóótọ́ tó kojú ẹni tó kojú bàbá ẹ̀ tó pa ẹni tó kojú ọmọ ẹ̀ wúwà ń tóótọ́ láṣà nípa tẹ̀sùn kò sí ohun tó bá wọ́n jáde wá sógun ni wọn bá jáde wá sógun kò lè lọ ka mọ́lé kó pa dípò bẹ́ẹ̀ báyìí á tún lọ ra mílíkì fún àti gẹ́sà mi tí ó lọ pàṣọ tí mo mú wá nìyí ah, ọ̀rọ̀ yìí ò yé rárá fi dé nǹkan mọ́ ṣùgbọ́n wọ́n jáde pé àyèsè mùsùlùmí kódà bọ́wọ́ wa bá àwọn ọmọ rẹ ọwọ́ ọmọ wa gan á pa ọ́ ẹ̀jẹ̀ wọn ti tẹ̀tọ́ wọ́n ṣe pé a gbọ́dọ̀ gbàgbọ́ yìí o àáyá a lè rí tú láì bí ànábì sallallahu alaihi wasallam. ká bá tún bí ànábì sí i tán orígun kẹta tún kún o àwọn ohun ọba ànábì ló gbà ṣé pé tàní ìbá tún sọ̀rọ̀ gan àwọn á tún béèrè pé ṣàlàyé kínní ilẹ̀kùnrẹ́rẹ́ fún wa bóò ni wọ́n ṣe. tá bá ní àyà yẹn ti táwùbà yẹn àti lẹ́yìn náà láti jìnnà kọ́mọ̀ ẹ́ yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda Allaha wa rasulahu àti ti mumtahina sábà ní báyà yẹn ṣe ala itlaqiha kí la wá fẹ́ ṣe sí àdéhìí àsùnà àti àfikà tẹ́lẹ̀ wọ́n sọ pé ìyá òun ẹlẹ́bọ ni ó dẹ̀ sì nídìí òun bóun ni kóun ti ṣe kí lànà bí sọ fún onísìlì ó mọ̀kì ńtọ́ bá jójú ṣe tí ọmọ máa ń ṣe sóǹbí lọ sí sí ìyá rẹ̀ títa ẹ̀sìn nìkan ni kò yọ kú ò so nípa bẹ́ẹ̀ hadithi tá a kà yìí ó ń fìdí ẹ̀ múlẹ̀ wípé èèwọ̀ ni ká jákùn bí ká sì kọjú páńkó sí mọ́lẹ́bí mìnàlíkàbẹ́ nínú ẹ̀sẹ̀ ńlá lọ́wọ́ tí wọ́n níbọn la ṣe rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ afáwọn alḥafidu zahabi rahimahullah ta'ala fi kitabi ilkabahir almashhur tíra táwa náà mọ̀ tí wọ́n pè ní alikabahir tó gbajúmọ̀ lọ́dọ̀ wa yẹn wọ́n sàlàyé bẹ́ẹ̀ wọ́n mọ̀rọ̀ Ibnu Taymiyyah àwa rahimahullah ta'ala wípé bóò la ti lè mọ àpèjúwe ẹ̀ṣẹ̀ ní ńlá bá mi ń bẹ́ẹ̀ nú ẹ̀ yìí pé ewu tí Ọlọ́run wa sànà sálá àbádẹ́sọ̀ sálá gbọ́ bíi ti lérí ìyá lé lórí báyìí má darẹ láàmú kàdá èrò ni ẹ̀ṣẹ̀ ńlá ni kódà bí ò sí nu méje tá a mọ̀ yẹn bí ò sí nu mẹ́ta alá ọ̀bẹ̀rùkùn bíi akíbarẹ̀ kàdá èrò má darẹ láàmú ẹ̀ṣẹ̀ ní ńlá ni. àrùn sọ̀sálà lọ́dọ̀ wípé laysa minni laysa minna ọlọ́wọ́ gbólóhùn yẹn má darẹ láàmú ẹ̀ṣẹ̀ ńlá ni nǹkan yẹn tí bá ṣe tí ṣì tì nínú ọjà ní tì yẹn ńlá ni. tí wọ́n bá ní kí ló dé ẹ̀rí rẹ̀ náà ni gbólóhùn fún ìṣẹ́ ọlọ́run sọ pé mọ ọ̀ṣánà ọ̀lẹ́ ìsàmínà tiẹ̀ tó bá sì tiwa òkò kí ń sara wa obìnrin ẹgbẹ́sẹ̀ ní ńlá ni ẹ̀rí bẹ́ẹ̀ náà wàá lílì bó láti mọ̀ pẹ́sẹ̀ ní ńlá ni òun ni gbólóhùn fún ìṣẹ́ ọlọ́run sọ pé la yadkhulu al-janna khati'a rìwáyà kan rìwáyà mi la yadkhulu al-jannata khati'ur rahim olùjákùn mọ̀lẹ́bí kò ní wà lójẹ́ náà mọ́ọ̀dàmá anna rasula sallallahu alayhi wa sallam tawa'ada kọ́ọ̀tì arrahim binnar wàlcadaab curifa anna qati'at arrahim minal kabaa'ir. ó ti kílẹ̀ àtiwá dọ́jú dọ́jú dáadáa pé nígbà náà sọláńtì lè lérí ìyá yẹn o ìyẹn ọ̀ láàrin ìjiyàn ó ti yé wa gidi pé káàjá kò mọ̀lẹ́bí inú ẹ̀ṣẹ̀ ní lọ́lọ́wà ṣé pé téèyàn bá ronú pìwàdà lórí ọ̀rọ̀ yẹn lé oníwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala. ekeji nínú ohun tá a bá nọ hadithi òun ní kí pàtàkì alámọ̀rí mọ̀lẹ́bí àti pé ká so mọ̀lẹ́bí pọ̀ yìí mọ̀ndúbà afẹ́ àdéhùnsí wọn ń pa ẹ̀ kódà pẹ̀lú dídá mọ̀lẹ́bí pọ̀ ẹni tẹ́sí ò o wọ́n lè padà o ẹ̀ wá wí ohun tó lọ mi ní òye wa wí hadithi pé. mòmìnì tó lóore òun ni mòmìnì tí ó rò pọ̀ máwọn èèyàn tó sì ti sùúrù lórí sùtà wọn ó lóore jẹni tó yẹ̀ bá lọ ẹ̀rí kan máa ń wí lọ́pọ̀lọpọ̀ gbà gbà tá a bẹ̀rẹ̀ sí ní lo súnà yẹn bẹ́ẹ̀ kódà arínú àwọn bàbá wa míì ládùúgbò tó ṣe pé wọn ò tí ṣe bá a ti ń ṣe ni wọ́n gbà pé wọn tá à ń ṣe òdodo ni ń bọ̀ nìyí. fáyọ̀ bá ń wa lókèrè ni lẹ́yìn ẹ̀ lọ inú gbókìjì kan ìyẹn wà lọ́ọ́ pẹ́ ní dárò islam ìyàwó eléyìí fi jẹ́ dárò kófò. bóun ni kẹ́hìn ẹ ti máa hẹ̀ sí wọn. àwọn òsínú ẹni tí kó ọmọ wa pé wọ́n làwọn ò ní wá jẹrin bí ọmọ wa ń jẹ́ kejì. táwọn kan tẹ alọ bí ọ̀gá lẹ́nu jẹ́ mẹ́ta yà bẹ́ẹ̀ kan àwọn bàbá ni sọ yìí pé àwọn àwọn fẹ́ wẹ̀ Islam ẹ̀rí yọ mẹ́fà ni wọ́n máa fi ń sọ fún àwọn tòró ní fàlà ń tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà táwọn wẹ̀ sí ní Islam jọ mẹ́jọ làwọn àfáà pé wọ́n ló ń kà sí kẹjọ kájẹ ni mo bi àwọn bàbá wa léèrè ń jọ́ nípètò ọlọ́run má jẹ́ awẹ́ wọn ayé o wọ́n lè yan lo ọ̀sẹ̀ kan ọjọ́ méje nínú ẹ̀wọ̀n ọwọ́ awọ ẹ̀wọ̀n lónìí ìjùmọ̀ níjọ́ ni wọ́n sọ pé wọ́n jáde gbogbo àwọn bàbá wa níjọ́ àlàmísì ah, àlàmísì bò ah, ẹ̀ fún kálẹ̀ sì kẹjọ ah, wọ́n ló ti yá wọn ni àfa mo tẹ́ sáà ń sọ náà ni pé jọ́ keje ni ká padà sí báyìí mo níbẹ̀ káwá jìnnà sí bóòlù eléyìí ó ṣe yé ó sì dá mi lójú pé àwọn ènìyàn sọrí àti ńlá àwọn èèyàn tó ń tó ń ṣe àkíkọ̀ ọjọ́ keje ní ìsìnrẹpẹtẹ pẹ̀lú pààrọ̀ pọ̀ mọ́ra wa ẹ jẹ́ ká máa ṣàlàyé fún ara wa àwọn èèyàn sì ń lò. àwọn sọ̀sálà ti sọ wípé mùsùlùmí tó lóore jù òun ni mùsùlùmí tó ṣe wípé ó rò pọ̀ mọ́ àwọn èèyàn ó dẹ̀ ṣe sùúrù lórí ṣùtá o ó wọ́n á máa ṣe ṣùtá o ṣùtá ẹnu wà ẹlòmíì lè ní sùúrù ṣùtá ẹnu. nígbà wọn bá ń sọ fún pé àti rúgbọ̀n àti sókòtò tó fọwọ́ kún kọ́pa ẹ̀wọ̀n pé ẹ̀dọ́ bá jẹ́ onínú fún ọ lè máa wò pé fíìmì lọ wá ń sọ bẹ́ẹ̀ sí yóò bá dínkù. ẹ̀kẹ́ ó rí pé àbúrò bàbá rẹ lẹ́nu yìí àbúrò bàbá wo ní tọ́fẹ́ máa bá súnlẹ̀ jẹ́ aláìsùn tá lẹ́nu tí wọ́n máa fi gun yẹn olórí jẹun tó yẹ bá lọ. alámọ̀rí mọ̀lẹ́bí ó pàtàkì dídá akọ afẹ àdẹ̀sẹ̀ lójú kò lórí ẹ̀ torí ìsopọ̀ yẹn á nà ara wọn kẹ́tẹ́ ìdẹ́gbà béèyàn ò tẹ̀rí gbà rárá yóò rẹ̀ bọ́ gbà á wọn bá ti dáhùn mọ̀ sí ibi tẹ́lómi ìfonú dé ní ìmì àbá ti ti ń bá wà láti jẹ́ ìlọ́mọ àlọ́ bá fà pé àmì ìfẹ́ ah, ẹ ẹ má gerun mọ̀ yẹn mọ́ àwọn ìyàwó tẹ́ fẹ́ sínú fámìlì tí wọ́n lọ ṣàyẹ̀wò ń bẹ́ẹ̀. kò sí kókó sọ̀rọ̀ eléyìí náà ẹlòmíì ṣe máa ń ti dáwọ́ àti ẹ̀ nìyẹn al-awlawiyat al-aham thumma al ahem tàwíìdì lọ̀gá òun lọ́wọ́ à ń pò kéènì kókó jèrè ẹ̀mí wọn pé ìgbà tá a bá bẹ́ẹ̀ sí ìyàwó ẹja mújọ́ tá a mú ni ẹ má jà sọ wípé sọ́jọ́ ní da àbí ọ̀dà tá a lóde àbá sise lóde kọ́kọ́ ti ṣe léyàn. iná nǹkan ò tẹ̀ rí gbogbo nǹkan gbà yẹn lérè léyàn gbà tọ́ba ẹgbẹ́ yẹn máa ń sọ ọkọ̀ dúró sí wọn yẹn lè rí gbà ẹ àmì ẹ má ẹ ẹ bá máa yẹ ẹ ẹ bá sọ fẹ́ lọ yẹ kẹ̀kẹ́ o tùmùtẹ́ lomi ọmọ ìyẹn bá fún wa láfẹ̀rẹ̀ ẹnujọ́ mẹ́ta ìmọ̀ wa lé wa bẹ̀ ní lé lé kébì ọkùnrin kan wá bá àwọn ọmọdé ń gun kẹ̀kẹ́ lọ́dọ̀ wa ó lóun fẹ́ yàwó alákọ̀ọ́kọ́ ó ní gbà tí ó bímọ ó kú toyún toyún òun fẹ́ lẹ́ẹ̀kejì gbàtọ́ fẹ́ bímọ ọpẹ́rẹ́sàn ló fi bíi ó tún wá lóyún míì sínú báyìí òun tó wá tún rí alamí pé operation ni òun bá dẹ̀ ní kó òun tó àfa lọ mọ́ ló sì mọ́lá àfa àtọ́ ọba tọ̀ lọ́wọ́ ọba tọ̀ àfa tí bàbá ti béèrè ń jọ́ni ibi tọ́rọ̀ ọba ta kókó bò láti ṣe mọ́lẹ̀ yẹn lè ta àfa lọ má sọ pé ọba ta àfa lọ o lè ta àfa lọ ṣùgbọ́n àfa àtọ́ tọ̀ lọ ajá àfa tó níṣẹ́ lápá títí ń kéwú àfa ń tajà àbó tó dẹ̀ irú àfa yẹn lọ́lọ́ bá ọwọ́ nígbà tó ń lọ sọ́dọ̀ àfa àtàwí tó ń tóun bá lọ ni pé tó ẹ ládùá kíkiní yóò tún má já sí bí ṣe máa ń já sí ni ìbéyàn lè bẹ lọ́hùn fún àbéyàn lè bá yẹn bẹ lọ́hùn ohun tó lóun ṣe tóun dára nìyẹn ó lóun ó dé bàbá ìhun tí ń sọ fóun nípa ọmọbìnrin lòun ó bì wọn ni ohun ò nídìí ojúbìnrin bọ̀ tó kó sáà di ọmọ náà sálọmọ jẹ ọ̀rọ̀ àdúrà kọjá rọrùn yẹn ni ó ní gbà tó wọn wá padà bímọ òun bá sì bí ọkùnrin tẹ ló lọ́lọ́wọ́ ó ní òun bá bọ́ ọmọbìnrin àwọn ní òun ọ̀dọ́dọ́ rẹ̀ àwọn yẹn ń tẹ̀ òun pé má lọ òun sì lágídí tó ọlọ́run wa lọ pé àfà tẹ́wọ̀n gbádùn àmọ́ ní gẹ̀ẹ́sì ìmọ̀ràn ẹ̀ ṣe òun tẹ̀ ń sọ fún mi ní pọ́kùnrin níyàwó mi òbí ṣùgbọ́n ìyàwó mi ti padà bí obìnrin lọ́jọ́ o àfà bá ń wọlé gbogbo àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan yẹn ni wọ́n máa mú fáwọn ìyá wa kíkíní yóò fi yé lọ́dọ̀ wa ní ìsínlẹ̀ Yorùbá pàápàá jùlọ nílé tí kálukú wa ti wá èèyàn dá lówó èèyàn ti dákú èèyàn dá sáré wọ́n sàṣì wọ́n sà lóògùn ni wọ́n ń ṣe mí ẹ dákun ẹja súnmọ́ mọ́lẹ́bí ẹjọ́ bá a rí nǹkan kẹgbẹ́ a rí tẹ́bọ̀ yìí gbà wọ́n wí pé wọn ò sí ìdárúgbọ̀n yẹn sí o tẹ́bọ̀ ni wọ́n kọ́kọ́ kú ònà wọ́n mọ bó ṣe máa sọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò fi yé wọn pàápàá jùlọ tí wọ́n bá tẹ̀ tún ní ìdìrín lọ́wọ́ rẹ̀ àbúrò ìyá mi kan rẹ̀ ó sì lágbára pọ̀ owó ọlọ́run la wà nípa àlámọ̀rí rẹ̀ wọ́n wá lọ bẹ̀ ó tó bí ìjẹta nísìn àbí jẹrẹ ẹ̀wọ̀n rẹ̀ bá ti tẹ̀lé mi mo ti bọ́ lọ́rọ̀ pàtàkì ni ìgbà tí wọ́n máa sọ fún mi ni pé bọ̀dá yín ẹnìkan báyìí ní í ṣe mo ní ẹni tí stroke mú tòlẹ́yìn ẹni ń ṣe é sóòtì tó ìpín ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti àìsùn ọlọ́run máa ń lo sábàbí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ẹgbẹ́ wọn mí ń bẹ tó yẹ pé wọ́n ní dúkìá wọn lówó tó yẹ pé wọ́n máa ń gbàgbé wọn sọ́sibítù ni ọwọ́ alẹ́ nìkan ní ń ṣe tó ṣé ìgbà tẹ délé ìgbà tí ó dà ọ̀sẹ̀ ẹni tó ní ń ṣe oníṣẹ́yìn ló ń tọ̀ ọ̀hún à ṣé ìgbà délé ló tó mú ìdẹ́ ẹrù wá láti èkó ni ọ̀lọ́jọ́ oko ààrẹ ẹbí kò sí padà èwù tọ́lọ́run bá fẹ́ ni tọ́lọ́run bá fẹ́ ní ọ̀sẹ̀ gbọ́dọ̀ bí ọba tó ní ẹ ètùtù mu ni àà ojú òní jẹ́ wọn gbádùn lélẹ́ yìí ọba ti lọ fi léèní <laughs> kò lè sálà bí akẹkẹ bí ẹ bá sọ àpò yẹn dálẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ tà kẹ́ ẹ máa lò kẹtẹ́ ẹ máa lò lọ́wọ́ kọ́ kàn mí wọ́n náà ká máa lo ohun tá a máa lò ká sì máa bẹ̀ lọ́hùn lórí ẹ̀ ẹlòmíì ti jìnnà sí mọ̀lẹ́bí lórí ìwé eléyìí sọ ṣe pé wọ́n tẹ̀ fi gbà tó wọn tẹ̀ sí wọn kàn tẹ̀ kọ́kọ́ sí wọn bí ẹ̀bọ náà. ìkẹta òun ni pé mọ̀lẹ́bí á sọ̀rọ̀ á dè kí gbàjáre ẹni tó bá jákun rẹ̀ á kí gbàjáre lọ́sọ́dọ̀ ọlọ́run bá yọ̀gbìn àlùkò yà mọ̀ pé lágbájá kò dà mí pọ̀ o nísàlùsẹ̀ bí ẹni tí ọmọ mi nígbà tá a wà láyé ìkẹrin nínú àgbáyé tá a bá nu hadith òun ni wípé okùn bí aya láti bí orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ni ẹni ọba dà kọ́ ọlọ́run máa dà kọ́ mọ́ ẹni ọba jẹ́ ọlọ́run máa já ohun tó ń kó nù kẹrẹ àlàyé ènìyàn ohun tó ń ní òníra nù ọlọ́ ẹ̀yà tó kà mí. حدثنا إسماعيل قال حدثني سليمان عن معاوية بن أبي المزرد عن يزيد بن رومان عن عروة بن الزبير عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال الرحم سجنة سجنة من الله من وصلها وصله الله ومن قطعها قطعه الله إسماعيل wọ́n ní Suleiman sọ fún mi látọ̀dọ̀ Muawiya ibn Abi Muzawrid látọ̀dọ̀ Yazid ibn Ruman látọ̀dọ̀ Urwa ibn Zubair látọ̀dọ̀ yàwó Aisha radiyallahu anha kódà ní la ń sọ wípé àmì okùn òbí ṣáàjìnà Ẹ egbò àbíkílà pé egbò kan ní tọ́wá látọ̀dọ̀ ẹni ọba dá a pọ̀ ọlọ́run á dá a mọ. ìyẹn ni pé máa ẹni ọba já máa já àlàyé làwọn ṣáájú àwọn ọbọ sínú báàbù mi kí ni báàbù yẹn báàbù sílà fẹrẹ rahim tẹsí ìdókè lọhùn àtẹnudọ fẹ sóògùn àìkú ọba kúkú sọ fún pé kò sóògùn àìkú kan bí kan ju pé máa lọ sí dáadáa sí mọ̀lẹ́bí rẹ lọ ọba bẹ tètè sábà lọ da mọ̀lẹ́bí pọ̀ tọ́ba ni ọ̀sán wò sáwò. حدثنا عبد الله بن صالح قال حدثني الليث قال حدثني عقيل عن ابن شهاب قال أخبرني أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن يبسط له في رزقه وأن ينسه له في أثري فليصل رحمه ọba ti níṣẹ́ lọ́wọ́ wọ́n máa wá ó sì máa ṣe dáadáa sáwọn kọ́sítọ́mà rẹ̀ tó ń gbọ́ mi ó sì wá máa dà mọ̀lẹ́bí pọ̀ ó rí bó lò ó ìwọ́n tó ọ̀fẹ́ tó ọ̀fẹ́ tètè wù àkọ́kọ́ wúlẹ̀ sùn ó máa kírun déédéé ọdí ìgbàgbọ́ rẹ̀ máa kún rége ọ máa wà dáadáa ó tún wá máa dà mọ́lẹ́bí pọ̀ ẹ̀mí rẹ̀ ogun abdullahi ibn sọ́ọ́lẹ́ ọlọ́gbọ́n fún wa pé hadata ni lais ọ̀ni lais ọ̀sọ̀ fún mi pé hadata ni ọ̀hìn ọ̀hìn náà ọ̀sọ̀ fún mi látọ̀dọ̀ ibn shihab ọ̀ni anẹ́sù fún mi nírò wípé ti sẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀sọ̀ wípé mọ́ni àhábẹ́ àníyógbó sàkọ́láhù fèrè tẹ̀ ẹni tó bá fẹ́ ká tẹ́ arísìkí lẹ̀ fóun ẹ ti mọ títẹ́ tí ó kọ jàrá ẹni ọba fẹ́ àtúntò ọba nígbàgbọ́ kò ní rí bẹ́ẹ̀ o àyẹ̀bẹ̀ fọwọ́ ò sí ìdámọ́lẹ́bí pọ̀ débì kan àwọn àgbẹ̀ pé ẹ̀bí wọ́n sì ní ẹ̀yìn òun lówó bí ẹ bá ti ìdámọ́lẹ́bí pọ̀ àdàbí kó ṣe pé bá mi lò ṣe ń dà pọ̀ nígbà tí wọ́n fẹ́ ṣe sòkù ọba ni àwọn afáwa ti sọ pé ká máa dámọ́lẹ́bí pọ̀ ni wọ́n bá dẹ̀ ń dáwó màálù ni wọ́n lè bá lọ fún wọn lọ́wọ́ ìyẹn kọ́ ṣùgbọ́n nípa dáadáa ẹni bíbí ń panu ààrẹ tó fẹ́ wọṣọ tí ò láṣọ ààrẹ tó fẹ́ gbélé tí ò rí lé gbé. ọlọ́yìn lè kọ́lé fún mọ̀lẹ́bí ẹ̀. òsínlẹ̀ ìfínbẹ̀ tó máa kọ́lé fún wọn ọba ti kọ́ tiẹ̀ wá kọ́ tiwọn fún wọn tí wọ́n máa gbé bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní mọ́ni àhàdà ẹni yóò tó bá nífẹ̀ẹ́ àni yóò kó sàkọlá fún wà ní yóò ń sa lẹ́hùn fi àsáré yóò ń sa lẹ́hùn fi àsáré ká sì tún jẹ́ kó rí pa rẹ̀ ọ́ kẹ́yìn kọ́pẹ́ kọjọ́ ọkú rẹ̀ ọ́pẹ́ ẹni tó bá fẹ́ pẹ́ kú falẹ̀ ẹsẹ̀ lè ta ló lè sọ àṣírí tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀yà wọ́n bá sàdúrà fún. ẹni tó ní mísìn tó bá àwọn ọmọlẹ́bí tó òun nìkan náà ojú kan ẹ̀fà ojú kan èrè ọlọ́run àmájà pàdánù lágbájá àbẹ́ẹ̀tì gẹ̀ẹ́sì ní ìdí ẹ̀ mọ̀ pé yóò padà gbọ́ ti fídọ́ọ̀mù tàbúrò rẹ̀ nì àmẹ́ni ọlọ́ọ̀kan sí létí ọba dé ọba ní bàbá èló ní owó orin iṣẹ́ ọmọ ni àwọn bá ní à nínú ẹ̀ láti ń wò pa àti ìmọ̀gbọ́n tá a dá sí fifty thousand ní lọ́ba ti wọlé ọba ní mẹ́rin òun náà la fẹ́ lè sọ pé ó jẹ́ ó jẹ́ èèyàn pàtàkì nínú fámìlì wa ọlọ́run dákun má ti gbà lọ́wọ́ wa báyìí àdó àyàn straight àbí ń da mọ̀lẹ́bí pọ̀ àbòsí náà ó bẹ̀yẹn náà á tún sàdúrà pé ah náà ah, náà má jarí sí kiri ó kúrú fọlọ́n jọ máa pọ̀ sí pé àdámọ́ ni ká gba ọrẹ lọ́wọ́ yẹn ká fún ládùá ó ti wà nù lànà nìyẹn ọlọ́run sọ fún àwọn sọ̀tàlá pé kóòtù mi ni amwalihim sadaqa tutahhiruhum biha wa tuzakkihim gba zaka nù dúkìá wọn tó máa fi fọ̀ wọ́n mọ́ tí wàá dẹ̀ fi ṣàfọ̀mọ́ dúkìá yẹn náà wa salli alayhim kó dẹ̀ ṣàdúrà fún un tọ́ládùn ààrẹ yẹn ló máa jẹ́ fàyà balẹ̀ fún wọn kọ́sẹ́ ní yẹn máa fún ní nǹkan tí ò ní fún yẹn ládùá ṣùgbọ́n ká má ṣe àyà yẹn tú lọ síbi ìdáwọn tìyín ní ọdíyé wọn làwọn fẹ́ ka odidi àlùkòrán ni wọn bá ní à kòrán lè fẹ́ gbà lálejò yìí ẹ̀ẹ́dẹ́gbà fifty thousand ẹ gbọ́dọ̀ ti sọ̀rọ̀ ẹ mọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbà mi ìṣẹ́rò ìṣàn àtúbáyé ẹ̀yẹ bá ṣàdúrà ká ṣàdúrà mo máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà ká ṣàdúrà fún yẹn ó tọ̀nà ẹ̀yẹ ṣàdúrà fún ara ẹ̀ ó tọ̀nà ìyẹn lè ṣàdúrà fún yẹn. ṣùgbọ́n kì í ṣe wípé ó ṣàdúrà fún wa ní ọ̀yá gbowó kọba fẹ́ fún lówó fún lówó níyà ní ọ̀tọ̀ kọba àwọn ajá sí fún lówó ṣùgbọ́n owó ń ti wọ́n pàdúrà wa. ẹ dákun ẹ má sì kìnìyàn gbọ́ yìí tọ́ba ní kọ́ ṣàdúrà fún ọ ṣàdúrà fún níyà di kí ọ̀sẹ̀ ṣe kí ọ̀sẹ̀ ni mo wá torí pé wọ́n fẹ́ ṣe kí o wọ́n fẹ́ ṣàdúrà fún. ṣùgbọ́n tí yẹn bá bùn yẹn lówó àbí yẹn bùn yẹn ní nǹkan òun máa ń òun wọ́n ń rìn ṣàdúrà ṣàdúrà sí wọn. sẹ́ni pé méjèèjì ọ̀pá pọ̀ mọ́ra wọn ẹ ṣàdúrà fún mi ṣàdúrà fún ẹ̀wọ̀n kan sọ sálá sọ bẹ́ẹ̀ fún àbí àwọn kan sọ bẹ́ẹ̀ fún sálá ń jà yẹn. nígbà tá sọlá ń sọ yìí pé àwọn seventy thousand dẹ́ẹ̀dì máa wà lójẹ́ ní ọ̀fẹ́ wọn ò ní sírò wọn wọn ò dẹ̀ ní jìyà ẹ̀rí nígbà tí wọn kà sí àwọn sọ̀rọ̀ kí lòun sọ wọn ní ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ọba ẹdí ọhún láàlí àni ẹjẹ alani mí lọ́hùn kọ́ lọ́hùn fi mí sáàrin àwọn ẹni yẹn àti sọ̀tọ̀ aláló ti rí bẹ́ẹ̀ mo ti bẹ lọ́hùn ó ti rí bẹ́ẹ̀ ọ wà láàrin àwọn ẹni ni káni fi sọ fún pé owó wá ń jọ yẹn tẹ́rí yẹn ọjọ́ rìn pọ̀ àdúrà láti àdúrà wọ́n sàdákàtù ọ̀hún ni jàǹdàhù rẹ̀ àà ah, ah. ọ̀rẹ́ fitna yà á kì fitna. nígbà tẹ́lẹ̀ mi ọba bẹ̀rẹ̀ ọ̀gá sókè ànábì sọ pé àdó àdá mi tẹ́lẹ̀. ẹ pé ìyẹ́ rẹ̀ ọ̀hún ni sàdákà á máa ń jẹ́ pọ̀ mọ́ra wọn àbá nírú àwọn àfa àtọ́ bá wí wóróworó tí wọ́n bá dóde òkú tán ní mọ́tò ń sọmọ́ wọ́n lè jẹ́ ọlọ́run sọ wípé irhamu amwatakum bi du'a wa sadaqa kò sínú àkọlẹ́ náà. a ní wújìdá dálíkàl hadith mbolo ti bẹ́ẹ̀ rí nítorí mo dàbẹ́ jẹ òjijì aláwọ̀ dẹ́sọ̀ wípé man kadhaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar oríṣiríṣi wáyà lọ́wọ́ omi wá pé yẹ́lì jù ẹni ọba ọmọ mọ̀ mi wọ́n tọ̀ ń ó wo bóòlù ti máa di chairman nínú chairman mọ̀ ẹ̀ pé wọ́n ní wọ́n yá àga ń wọn òun ló làgà ó tún wà nù hadith yìí pé hadith ẹni tó bá wí hadith kan pa mi yàrá òun náà sì mọ̀ pé kó kéle وفي الرواية فهو أحد الكذابين ó rí i pé rọ ni ọ̀kan náà fàárọ̀ ni o àbíká sọ pé àtàbárò nírọ̀ wọ́n sọ fún wa yìí pé ìyẹn lè rẹ̀ ìyẹn lè ní kí yẹn yẹn kò kí ń ṣe wọ̀. a ah, mo ní kí n sọ fún yín ní pẹ́tọ́ fẹ́ ṣèyàwó ìyẹn lè ṣàdó àfúnjọ àti báwa bẹ́ẹ̀ lọ́n ní ṣàdó àfúnjọ ọlọ́run bu ọ láṣìírí o ọlọ́run sì kún ọ lọ́wọ́ lórí ọ ní ìjà sí rọrùn o abẹ́ ti gẹ̀ẹ́sì so kò sí láìpẹ́ ṣùgbọ́n yóò nídìí kẹ́niyẹn tọ́wọ́ bá kù ọ̀sọ̀ pé náà ṣùgbọ́n níjọ́ tí yẹn bá gbé àníyàn pé ọkọ̀ ọba kù tọkàn wá fúnra rẹ̀ àbẹ́ni àbíyẹn dẹ̀ ní bùkátà bùkátà lè gbé yẹn kéèyàn sọ pé lágbájá mo ní bùkátà báyìí nàmí lọ́wọ́ tó bá fún yẹn àwọn yẹn jọ máa ń rin àtàdúà ẹ ti rọ́rọ̀ yẹn ó ti yàtọ̀ síra wọn dáadáa rí ní máa ń bá dùn àrìn ni wọn jọ máa ń rìn ni ìyẹn ń gbé kinní nílẹ̀ báyìí àdúrà máa ń tẹ̀lé gbogbo eléyàn lálẹ́ rí rẹ ọ àbẹ̀bọ̀ òun ni tọrọ zakata wíyẹn tó bá ti gbà tán ṣàdúrà fún ọ tó ti yé. ó fàdúrà lé fún wọn. kì í tún ṣèyàn nìkan ẹ ò gbà tí wọ́n ń dá sí ọ̀rọ̀ gásàtò tàbóòkì sànẹ́bí kọ́mẹ́ǹtì lórí kọ̀ọ̀kan àbí ọ̀kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì lórí kọ̀ọ̀kan. ìyẹn ìyẹn máa ń lọ́rọ̀ ni ẹ̀rí kọ́ sọ ń pàtẹ pé lẹ́yìn eléyìí ò ìnira òsùn jẹ́ ti òsùmánù ó gbèsè eléyìí kalẹ̀ lórí pálọ̀ jagun tàbúkà ah, ara òtún ni òsùmánù ni àdúrà ni. àfúrà ń bẹ lọ́hùn pé ìnira ò lè jẹ́ tiẹ̀. so nípa bẹ́ẹ̀ aláṣọ sálá sọ wípé ẹnì yóò tó bá nífẹ̀ẹ́ ká tẹ àrísìkì ilẹ̀ fún un wà ní yóò sa ẹlẹ́hùn fi ásárì ká dẹ̀ jẹ́ kí orí pa rẹ̀ kó tún tẹ̀síwájú kọ́ tẹlẹ̀ pẹ́ kẹ́mi ẹ̀gún kọjọ́ okú ẹ̀pẹ́ fàlíyẹ́ sílẹ̀ rọ́ọ̀hìnmá kó yà máa dá mọ́lẹ́bí ẹ̀kọ́ torí wọn máa fún ládùá bí bá ti ń so wọn pọ̀ tó dẹ̀ ń fún wọn nìkan. أي أتوي كجسي حدثنا إبراهيم بن ماندر قال حدثنا محمد بن معن قال حدثني أبي عن سعيد بن أبي سعيد المقبري عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سره أن يبسط له في رزقه وأن ينسه له في أثره فليصل رحمه. اعود أقوى يا ناني. أنا يعني حدثنا إبراهيم ibrahim bá wa sọ̀rọ̀ ọmọ mọ́ndẹ́rù ó ní muhammad bin ma'an òun náà bá wa sọ̀rọ̀ wípé ó bá mi sọ̀rọ̀ abi látọ̀dọ̀ sa'id bin abi sa'id al-makburi látọ̀dọ̀ abi hurairah radiyallahu ta'ala ó ní mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run tí ń sọ wípé mọ́ndẹ́rù ẹni tó bá dùn mọ́ kásẹ̀ arísìkì ilẹ̀ kọ́pọ̀ yàrá wọn ní àhà kó lè àwọn kí wọ́n lè yàn sí owó ní aláwọ̀ ah, máa jà sọ owó ní ká lówó tí ó pọ̀ tá a lè fi sẹ̀sẹ̀ torí kówó èèyàn kówó èèyàn pọ̀ kò kí ń ṣe láburú anúfọ̀sálá bẹ lọ́hùn bẹ́ẹ̀ fún Anas rọ́dí aláwọ̀sálá aláwọ̀ ti ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn Anas tá a jẹ́ mùsùlùmí tá ń ṣe súnà aláwọ̀ dákun má jà tó sí aláwọ̀ dákun kẹwàá ọlọ́run ti àrísìkì ilẹ̀ fún wa ká lè máa fi tọ́lọ́run gbogbo àwọn tó ti ní díẹ̀ láàrin wa ọlọ́run má jẹ́ wọn tálákà o wọn má jẹ́ wọn táwọ́ náà o owó wọn kọ́lọ́kọ́ bá lè fi ìbùkún sí fún wọn. àtúntò sálábẹ́ lọ́hùn fún anẹ́ ibi ọlọ́run jẹ́ dúkìá rẹ̀ ọ̀pọ̀ àtọmọ ẹ̀ àfọ anẹ́ tó rí gbígbà àdúrà òun kọ òun àtọmọ ọgọ́rùn-ún làwọn jẹ́ àwọn kan ní sọ níjìyàwó mẹ́rin lọ ni ọmọ ọmọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ò sì ti kú tọ́jú wa padà yọ báyìí ń sìn àrè omi ò ti lọ omi ò ti kú lọ́yà tó mi bá bí mẹ́wàá tí wọ́n lọ àwọn ọmọ yẹn náà tún padà ń bímọ. wọ́n tún tọrọ ọlọ́run jẹ́ dúkìá ọ̀pọ̀ àbáwọn náà tún ní bẹ́ẹ̀ ni àdúrà náà gbà àwọn àdìgbò ń kórè oko lẹ́ẹ̀mejì lọ́dún. dúkìá rẹ̀ pọ̀. ó tún tọrọ kẹ́mi àfáwà anẹ́sùn gùn ẹ̀mí àfáwà anẹ́sùn máa tún gùn àfáà lé ní kó tó jáde láyé. débi kí ti bẹ̀rẹ̀ rọ̀mọ̀dọ́n báyìí akẹ́kẹ́ yẹn dá tìjọ wọn kó lè mọ́ tó dàgbà àfáwà anẹ́sùn náà ọ̀kẹ́ wa ń bẹ tá sàdúrà rẹ̀ òun retí òun sì mọ̀ gbọ́dọ̀ rí ọlọ́run dákun jẹ́ káwọn ọmọ ọwọ́ pọ̀ ọlọ́run jẹ́ dúkìá ọwọ́ pọ̀ gbogbo òun yóò tọ́ wá fi tawá lọ́rẹ̀ ọlọ́run dákun bá ní fi gbogbo sí wọ́n á jẹ́ kẹ́mi wọ́n gùn lórí ẹ̀sìn torí náà yẹn bá pẹ́ lórí ìtẹ̀lé tọ́ ọlọ́run ó fi ń da púpọ̀ ju ẹtẹmẹtẹ àwọn mẹ́ta ẹrẹ́bí gbogbo gbàrà máa ń sọ fún wa ọ̀kan yáwọ́ wọn á lá láàrin wọn wọ́n padà rí fáwọn ẹni tó kẹ́yìn yẹn ipò wọn ga kí ló bà òun ni fáwọn tó padà sí àwọn dáadáa ní. ẹ pípọ̀ náà àwọn ọmọ ìyá wọn tó yẹ pé wọ́n ń ṣe ìbàjẹ́ kí tí wọ́n lérò pé dáadáa ní. tí wọ́n sì padà ronú pé padà tí wọ́n bá ti kú ńkọ́ bóòlù yẹn ti fẹ́ máa sì yẹn níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala. lóòótọ́ wọn ni wọ́n sọ̀rọ̀ pẹ̀lú bí àwọn gbà pé dáadáa ní ṣùgbọ́n wọn ò tún ní wọ́n sọ̀rọ̀ dàbí alára náà tọ́lọ́wọ́ àánú ayọ̀ pé àwọn afáàdẹ ti pọ̀ iṣẹ́ inú dà wọn láàmú pọ̀ ló fi jẹ́ kí wọ́n lọ trọ́ọ̀sì yẹn kan wọ́n fi hàn wọ́n lánàá ọba tí wọ́n jẹ́. gúngun èmi oríire ní sábà máa ń jẹ́ púpọ̀ jù lórí pé tí wọ́n bá fẹ́ máa sọ̀rọ̀ nípa àfa àwọn ní àfa yìí tún pẹ́ láyé pípẹ́ láyé yẹn ó súnmọ́ kó ṣe báwọn nǹkan mí bẹ tọ́jà jẹ kù tọ́padà sí kí ni o tó pẹ́ láàrẹ̀ bọ̀. ọwọ́ àna hadith yìí pé ẹnì yóò wà á yóò sa aláhu fi àkàrí kádẹ tún jẹ kí orí pa rẹ tún jìnnà fàlìyẹ ti lọrọ fìmà kó yà dá mọ̀lẹ́bí ẹ kó dà pọ̀. àgbáyé dábàá nù hadith méjèèjì àkọ́kọ́ ẹyọ kẹrin ẹdẹ nu òun ni pé dídá mọ̀lẹ́bí pọ̀ sábàbọn lè bá tọrọ rẹ zọpẹ wọsà àti fi pọ̀ ni tí fi yàgò tí yàá jù wàlìbáraka ti fi ilẹ̀ máa ń jẹ́ kí bùkún wọ dúkìá. wọ́n ní àfàwà aláwọ̀tò Albani rahimahullahu ta'ala rahmatan wasi'a ọlọ́nkọ́ bá ní kẹ́ bàbá. bàbá ní gẹ́gẹ́ bó ṣe já sí wípé ìgbàgbọ́ máa ń lé sí i máa ń dínkù. àlé sí ìgbàgbọ́ i máa ń ṣẹlẹ̀ pẹ̀lú tẹ̀lé tọ́lọ́. ìdínkù gbàgbọ́. Ị ma ń ṣẹlẹ̀ pẹ̀lú ó ní ajá sí wípé tọ́rọ̀ bá wá rí báyìí tọ́rọ̀ bá wá rí báyìí tọ́já sí gbogbo àgbọ̀n lé sí pẹ̀lú tẹ̀lé tọ́lọ́run ìgbàgbọ́ ń dínkù pẹ̀lú ìyàpọ̀ ọlọ́run. ìyàn ṣàtakò wọn ti kọ sínú kádàrá náà náà orí yezid ọmọ máa lé sí ìyẹn ní ọ̀sà àtakò wọn ti kọ́nu kádàrà kẹyìn sí kádàrà ọ̀hún ayé nítorí pé yẹn ń da mọ́lẹ́bí pọ̀ ni ó lè yí dáadáa. ẹ ọ̀kọ́ wà nù sọ́tù ráàdì tó yẹ mọ́sálọ́ọ̀hún man yasha wa yuthbitu wa indahu ummul kitab. ni wọ́n bá wọ ọlọ́run ọba ó lè parẹ́ ó dẹ̀ lè kọ́ mí sí. torí ìyàtọ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àwọn ẹni Allahul kádà kò sí ohun tó lè yí kádà rájà dùn àlọ àdìsí yẹn gbàgbọ́ kìlá yọrọ dùn kọdọ àbí lá yọrọ dùn kọdọ ẹ ilẹ̀ dùà kò sí ohun lè dá padà jà dùn àlọ ẹlẹ́wọ̀n àti ṣé kádà rà wáyé nìyẹn hàn ó tún ti wà ní àkọọ́lẹ̀ náà ni lóbi ṣàdúà yẹn láti máa ń sọ fún wa yìí pé àdúà èèyàn ṣàdúà kò sórí ibú àtẹni ọba ń fàdúrà sí ọ̀rọ̀ ẹ léwu àní sọlá burú ń gbà ẹ tọ́ládùá ni á wúlò fún un tó ti ṣẹlẹ̀ àti ohun tí yóò ṣẹlẹ̀ níyẹn bá ṣàdúrà tọ́ ayé pé láburú ò gbọ́dọ̀ má ṣẹlẹ̀ ọlọ́run àfúyẹ́ rẹ̀ tẹ́tẹ́ ìdí sí ìyẹn lùsì ẹ̀mí ìyẹn lè lùsì owó tọ́kẹ́ wàá tọ́ fọlọ́n wallahu ya'lam wa antum la ta'lamun. so nípa bẹ́ẹ̀ ọjọ́ orí náà máa ń lé sí máa ń dínkù sábà wo kùn fa yẹn bẹ́ẹ̀ yẹn ń da mọ́lẹ́bí pọ̀ ní àbíkọ́ dà pọ̀ sábà bí pọ̀ ọjọ́ orí dínkù torí fún pé ah, ọmọ yìí ń bá ń bà rẹ lójú wọn má jẹ ọpẹ́ láyé ẹ mọ̀ mi bẹ̀bẹ̀ pé bá a ti bá a ti lé kọ nílùú yìí tó ṣé òun lọ́ọ́ kírun wà láàrin wa ah, ọlọ́run má jẹ ẹlòmíín bá lu lójú jẹ́ kí wọ́n ti ẹ̀kí eléyìí kẹwàá pé ọmọ ìlú sẹ́yìn ni ah! wọ́n jẹ́ dùn fún ọlọ́run má jẹ́ ọpẹ́ wọ́n ti ẹ̀rí wọn ò èpè gan ò ní jẹ́ ọpẹ́ kẹ́mẹ́ni ó ṣe ó ṣe wá nù hadith yìí pé àdúà àdúà gangan ó lè jẹ́ kẹ́mi kún ọlọ́run máa ń nífẹ̀ẹ́ láti gbọ́ ẹni tí ń ṣàdúrà bẹ́ẹ̀ náà níwà dáadáa àti kéèyàn máa ṣe dáadáa sáládùúgbò ẹ lọ mú àwọn kinní wọ̀nyí àwọn kẹtí máa ń jẹ́ kéèyàn pẹ́ láyé ni àfi tó bá rí pé tó o ṣe o ṣe kọ́ má pẹ́ láyé yẹn gan ló pè rẹ ọlọ́run ó fi wá mú ọ kú káwọn nǹkan yìí bá pè. a ka tọ́píìkì yìí kan sí ọdún òde gbádùn òun ni báàbù mọ̀ ń wá sọ́la ẹni ọba da mọ̀lẹ́bí ẹ̀ pọ̀ àwọn afámílì àwọn ará ilé ẹ̀dẹ̀ máa ṣe kí ni o wọn á nífẹ̀ẹ́ rẹ̀. ọ̀dà ọ̀dọ́ yín náà ẹ̀dà inú rẹ̀ dàrú. àwọn obìnrin wà bá yín jà o. نعم يا يا اقرا اقرا حدثنا محمد بن كثير قال اخبرنا سفيان عن ابي اسحاق عن عن مجراه عن ابن عمر قال من اتقى الرب ووصل رحمه نسي في أجله أجله نعم في أجله وسري ماله وحب وهاله حديث إليه báàbò yìí ó ní mọ wọn sọlá rahimahu ẹni tó bá da mọ̀lẹ́bí rẹ̀ pọ̀ ahabahu ahluhu àwọn aráalé rẹ̀ máa nífẹ̀ẹ́ rẹ̀ o wípé ah ó tiẹ̀ kó mọ̀lẹ́bí mọ́ra ẹ̀yin ò lè mọ yí pé ròrí wọ̀ papọ̀ nípa tẹlẹ́sìn dé tẹ́síkìyà ni o nípa tẹlẹ́sìn dé ẹ̀rí àti ìṣèbí rẹ̀ níṣì máa ń bá wa sọ ọ́ ṣùgbọ́n ohun tó jẹ́ òdodo ẹ̀sìn ní sísàmbá lọ ń tiẹ̀ hànàwà ẹni ọba da mọ̀lẹ́bí rẹ̀ pọ̀ ara alẹ́ rẹ̀ ó ní fẹ̀rẹ̀ ó ní hadassah ni Muhammad bóni kẹsì yó ahlu onímbẹ lọ́dọ̀ tí a ó ní muhammadu bóni kẹsì yó ó ní akhbarana ní sufiyan sufiyan náà fún wa ní òwe gbọ́wọ́ látọ̀dọ̀ àbí ishaq látọ̀dọ̀ maghara látọ̀dọ̀ ibn umar wọ́n ló jìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ wípé mọ̀ni takọ̀rọ̀ bẹ́hù ẹnì yóò tó bá fáyà ẹlẹ́dàá rẹ̀ pẹ̀lú pé ṣé ọlọ́run. ose ma si ọlọm o ji na si wọ wasọla o si da rẹ pọ ẹ bi gomi mọ ni ta kọrọ gbahu ẹ ni ba kwaya ịlẹ da rẹ wọ wasọla rọhimahu o si da mọlẹbi rẹ pọ n'osea si adzalị hị a ni gungun emi. yóò pẹ́ láyé wọ̀sárọ̀ màálùú dúkìá rẹ̀ ó tún pọ̀ wá àhábàhù àhlùhù àwọn ọmọlẹ́bí rẹ̀ àtúnṣe kí ni o wọ́n á nífẹ̀ẹ́ rẹ̀. حدثنا أبو أبو نعيم قال حدثنا يونس بن أبي إسحاق قال حدثني مجرى أبو مخرق هو العبدي قال ابن عمر من اتقى ربه ووصل رحمه أنسي الله أنسي الله في عمره وسرى ماله وحبه حاله irú hadithi ta kọ́kọ́ náà tún lélẹ̀ ọ̀ni hadathana abu nu'aym ọba wa sọ̀rọ̀ yìí pé hadathana yunus bùnà abi ishaq ọ̀ni hadathani magrọ magrọ bá mi sọ̀rọ̀ pé abu makhari huwa al-abudi ọ̀ni ibùnà umar ọ̀ni. mọ̀ní takọ̀ rọ́bà ẹni yóò tó bá páyà ẹlẹ́dàá rẹ̀ pẹ̀lú pé ṣé ọlọ́run ó ṣe wọ́n wá sọ̀la rahimahu ó dé jìnnà sí màsí ọlọ́run ó sì dá mọ́lẹ́bí rẹ̀ pọ̀ ó ń ṣìyà àti nùṣìyà yàní bìmọ̀nà wáhìd nítorí pé bàbá ṣe tàdí àyìn ó lè túmọ̀ tàdíà gẹ́gẹ́ bí abáṣe ziyadatul hanza ìyẹn tó ti ló ṣe lo méjì ó alákọ̀ọ́kọ́ níbi ẹlẹ́ẹ̀kejì ó sọ pé ó ń ṣìyà mọ̀rọ̀ ti bẹ́ẹ̀ irú ẹni yẹn ń ẹ̀mí rẹ̀ ogun ẹ̀ ìtẹ̀síwájú máa wà nínú ọjọ́ orí rẹ̀ wọ̀sárọ̀ máàlù dúkìá rẹ̀ ọ̀pọ̀ wá àlòhù ara lè nífẹ̀ẹ́ rẹ̀ wà nù hadithi òun náà ní yí pé ìbẹ̀rù ọlọ́run àti ìmáadá mọ̀lẹ́bí pọ̀ okùnfà méjì ni wọ́n jẹ́ tó lè jẹ́ kárísìkì gbòòrò kí bùkún pọ̀ nù àrísìkì kéèyàn sì tún pẹ́ láyé kódà á ìfẹ́ fún yẹn àti àpọ́nlé lọ́dọ̀ ìkọ̀ọ̀kan náà àwọn mọ̀lẹ́bí tó á dùn báyìí adẹ́sìtún àtẹ̀síwájú níjọ́ mẹ́jọ اواني بير الاول الثاني الثالث الرابع الخامس نعم الاول ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá yẹ kó tètè rí tó ṣe dáadáa tó yọ padà kó láyé ọ padà tí àwọn dáadáa tó ti ṣe yẹ tí ọlọ́wọ́ padà tẹ́lẹ̀ tẹ́ dáadáa tó ti sẹ́yìn gbà tó wà ní kíkiri. Naam, ah, barakallahu fi akhina kọ́lọ́nkọ́ bá lè ṣe àlẹ́ sí gbogbo fún arákùnrin wa pẹ̀lú béèrè ńlá tí wọ́n béèrè béèrè méjèèjì sí owó béèrè òun ni ẹni tó jẹ́ bọ́gì bọ̀pẹ̀ lápẹ̀rẹ̀ ọ wá sàdúrà fún yìí yíwá ń sọ wípé ògùn ọ̀sọ́ kíníkìn ó ṣe àbí àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ èèyàn ní sàmì tọ́ba yìí pé ń sàdúrà lásán tó ti ń sìn ń sàdúrà lásán ẹmọ ẹlòmíì yá yí àdúrà yorùbá yẹn tó kẹ máa wí ìyẹn sàmì sí yẹn ọ̀rọ̀ bá nìyẹn ti tọ́lá náà ni <laughs> òun làdúrà jẹ torí bó ṣe jẹ́ kèfèrí yẹn bọ́ bá ṣépè léyìn amú yẹn ní ẹ̀ bá bó sí mọ̀rọ̀ bá rìn yẹn ti yé bẹ́ẹ̀ ni sọ ìyẹn ní abala tẹ́lẹ̀ ní ṣùgbọ́n tí bá ti ń dákọ pé àwọn ìyá òun bàbá òun wọ́n sọ báyìí jésù àti wí gbogbo àwọn kan yẹn lásàmì níbi kó kúnlẹ̀ a sì ń fàsìkò yìí tún rọ àwa tá ń lọ kọ́wọ́ síbi òṣèlú òṣèlú ọ̀gbá gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ni ìyá wa tún máa lọ sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ẹ sì wọlé ẹ sì ṣe kínní àwọn aláìrègbè ni o ìyẹn ọ̀tọ̀ ní rárá rárá bí tí ò kọ́ mọ́ ẹ wá rí béèrè kejì béèrè ńlá ni ṣùgbọ́n náà sùn wà lórí ẹ̀ ike Islam yahdimu ma qablahu mina sayyi'at tí ìyẹn bá gbà àwọn láburú tí ìyẹn bá ṣe kó tó gbà Islam á ti dànù onísìláburú lọ́rùn yẹn mọ́ ṣùgbọ́n dáadé yẹn yẹn láwọn máa dá padà fún yẹn adé ti wà lórí ẹ̀ dáadáa ó sì rìn lẹ́yìn torí bí àwọn ẹni tí ò bá ti gbà fa ẹja bá wọn sọ̀rọ̀ kán fi ṣe kíni o wọn fi gbà fa dáadáa àwọn àtijọ́ yìí tí wọ́n ṣe ó wà ńlẹ̀ ṣùgbọ́n gbogbo àyè dáhùn ọjẹ́ lóyè òun ti lọ́ǹtẹ̀ wọ́n bá ti di mùsùlùmí náà. ẹni tó bẹ́ẹ̀ rájọ àti. náà. bí àti bí kọ́ọ̀dù mú tọ́ kúta fẹ́ wọ yunifásitì yìí o àbílà jáde yìí o lọ́jà jáde ìjà lálùbáríkà o lẹ́yìn òwe sábà gbé fúnibà kíkálẹ̀ na ìrẹsì. tí èèyàn gbà ní àbí èèyàn dà padà èmi ẹlẹ́ẹ̀kejì onípẹ̀lẹ̀ kẹ́tẹ́ yẹn láti wá tí sáàmù pàṣẹ lọ ìyẹn tó lè máa òun kẹ̀kẹ́ á fi sọrí ẹ̀ lágbájá lọ́rùn tí tẹ́rí ẹni tó gbé ọwọ́ anìkẹ́ sàdúrà fún un gbọ́dọ̀ kó sàdúrà sílẹ̀ yẹn kò sílẹ̀ ìfín bẹ́ẹ̀ ẹ dákun ẹ má sì mí gbọ́ yé ń bọ̀ báyìí ó gbé pólíbàlì ọwọ́ ara tí ọ̀dẹ́kùn ọ̀dẹ́kùn yẹn tó tún wà ẹ ọwọ́ àbí bọ́ǹfìtà ẹ ní labantu yẹn ọ̀rọ̀ àwọn bàbá àkàlà ẹ̀sìn ọ̀rọ̀ àwa ó tún gbé pàwọ́dà mi ó gbèsè ó gbé àṣẹ sílẹ̀ òsì bí Ramadan ti ń bọ̀ yìí àti àkórẹ́ àti tẹ̀mú ọba gbé wa ọba nítò àfa ẹ bá bẹ lọ́hùn kọ́lọ́hùn ẹ skul apari ọlọ́run má jẹ́ àwọn afẹsẹ̀ wọ́n gbòòrò kí pàǹwá sí ọlọ́run jẹ́ àrísẹ́ ńlọ́run tó lópin ìgbà tó yẹ kóun ló gbé wa ìyẹn ò ní ìṣúká lọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó sì ṣàdúrà fún tẹ́lẹ̀ ọ̀rọ̀ bá nìyẹn di pẹ̀lú pọ́ wá dùn ọ nínú òun náà ń fẹ́ dùn nínú yẹn wọ́n sì lè kọ́ ṣàdúrà fún un ẹ má jẹ́ pọ̀ mọ́ra wọn. yàtọ̀ sí pé wọ́n ní kọ́ ṣàdúrà fún un ọba sọ wípé iná ẹ̀dá sọ kò papọ̀ mọ́ra wọn rárá nítorí lẹ́yìn tẹ́lẹ̀ kó tẹ̀ sí kọ́kọ́ gbé nǹkan wá tẹ́lẹ̀ ọ̀sìn ní ìdí àdúrà tẹ́lẹ̀ wàhálà ló tún fi rẹ̀ ṣe pẹ̀lú èyí tí ń wí ni sílẹ̀ sọ wípé ẹ bá abẹ lọ́hùn kọ́lọ́ já rí tẹ́ o ọ̀sẹ̀ tó kó rẹ̀ sí wàhálà ní tẹ́lẹ̀ ìhun tí wọ́n wí fún tẹ́lẹ̀ náà ni pé ìhun tí ọlọ́run bá mọ̀ pé ìhun tó jẹ́ bùkátà lọ́run tó bí yá tẹ́ ọkọ bẹ́ẹ̀ àbí òkó bẹ́ẹ̀ torí ó dùn mí nú mo ní dìtì wọ́n fẹ́ gbé tì fáwọn ẹlẹ́yà kò àwọn sì gbé tì wáyé àbí yẹn délé yẹn á gbé tì èyẹ bá délé fáwọn ẹlẹ́yà àwọn tí wọ́n kọ́ ká ẹni ọmọ àmẹ́lẹ́ yìí wá ìdùnnú ọ̀jẹ̀ tiẹ̀ o sọ́tì ń sìn oṣù rẹ̀ wọ́n àlà ní ẹ̀dá fún ẹ má jẹ́ ọ̀dà pọ̀ mọ́ra wọn yàtọ̀ sí gbọ́dọ̀ wípé ẹ ṣàdúrà fún mi gbàgbọ́ wá ṣàdúrà ó móbì wa sọ́tì ń sìn kí ẹ má jẹ́ orí bẹ́sùn gbogbo nǹkan ẹlẹ́ ìwà nǹkan pé tó ẹ bá bẹ lọ́wọ́n ọlọ́run má jẹ́ àwọn abẹ́fẹ̀ gbálẹ̀ o ká gbà kó fún ó yàtọ̀ ṣùgbọ́n tó wá ní kíyàn ṣàdúrà fóun kò sí láì ṣe sí àwọn ẹni ìṣáájú gan nìyẹn kíyàn tó máa rántí ẹ̀ ní forí kalẹ̀ àbí gbà tíyàn bá ń dádúrà rẹ̀ ṣe ìgbé lágbájá pẹ̀lú ikọ̀ rẹ̀ yẹn àbẹ́ ẹ̀dí gbọ́ mi lágbájá bùkátà rẹ̀ ọlọ́run jẹ́ ó bí ya nínú ìṣesí tí wọ́n mú àwọn ẹni rẹ̀ mọ́ ni ìgbẹ́ wọn a tún kódà wọn lómi lè kákọ sẹ́wọ́ntì táwọn ìkan tó ha ṣùgbọ́n kèéde pọ́ máa gbá níyẹn rẹ̀ tí máa sọ fún pé ẹ káwọn kí àti fi náà kún báyìí kò nídìí ó ti sọ wọ́n lọ́kàn máa rántí kò nídìí rìyá gan ọkàn máa bẹ̀ lọ́hùn ìpètò lágbájá lóhùn ní bùkátà wọ́n lọ́hùn bá bí àbùkátà rẹ̀ rẹ̀ dáadáa ìṣesí àwọn ẹni ni wọ́n ni kéwú kéwú lẹ́yìn òfin. ọjọ́ kí wọ́n lè yan òbí lọ́ta jù. kẹ́ ọjọ́ kọ́kọ́ sa Quran kọ́ tẹ tùràrí kò tọ̀nà ìyẹn lè tẹ tùràrí ṣùgbọ́n obìnrin ò lè tẹ tùràrí àwọn jálàbí ni wọn ò jẹ́ máa tùràrí mọ́ irú àwọn ọjọ́ a yẹ ká tùràrí tí wọ́n máa rùn tí wọ́n máa Imam Malik rahimahullah ah wọ́n bá fẹ́ kí hadith ìfẹ́ ti kọ́ nu adab ẹ́ tí wọ́n hadith ìmọ̀mù wọ́n wọ títí kódà wọ́n wà báyà fi sára wọn èyí ni ẹ̀rọ ntẹ̀nẹ́tì yẹn olóòórùn gidi kìí ṣe èyí tó fi fàlùjọ nú o àwọn kan bẹ tó fi ń fàlùjọ nú o tọ ẹ olóòórùn tó rùn máa dùn tí ó ṣe pé tó bá yọjú wọn ó gbóòórùn tó da wọn máa wá sánẹ́sì ni tí wọ́n fi parí ìjókòó yẹn ṣùgbọ́n àwọn jálàbí kódà tí wọ́n bá gbọ́ nílé àfọ̀nsún náà mi ń dáhùn yóò wí ní ó ń lé ẹ àní wọn ọ̀dà wọn kíní ìjì lóyún ẹ lẹ́ẹ̀ wọ́n mọ wọ́n máa ń fi kíní yẹn ṣe ẹ wá sẹ́rẹ̀ jẹ́ ń bẹ́ẹ̀ wọn ò dá wọn kí ní ìjẹ lóyún ẹ lẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wò yẹn tó ti ń sìn alimohim kí wọ́n kàn ní ìkìláàsì kọ́ ọmọ kí wọ́n kàn tán nítorí kóòrùn tó dáa kọ́ máa jáde nílé rẹ̀ obìnrin ni wọn ò fẹ́ bẹ́ẹ̀ tọrọ wà nù súnà pé tóbìnrin bá jáde pẹ̀lú tùràrí lára tọ́ba lọ sí bẹ́ẹ̀ kírun ọlọ́run nígbàrún rẹ̀ tí ó fi wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà ọlọ́run ò tí ì yé rárá tí ó fi lọ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà báyìí ọlọ́run nígbàrún ọ di bẹ́ẹ̀ káwá la ń ta na àtẹn turari ìyẹn na tọ̀nà ìyẹn lè ka anyhow ẹnì kọ̀ọ̀kan wa aláǹfààní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ká bá parí Quran òdìdí kọ̀ọ̀kan tàbí jọ ka péré ó da ó já bó tiẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run ti gbà pé ti ń ṣe dáadáa kan nìyẹn wọ́n á fáìlì fún ẹ pé amali nìyẹn wa yẹn bá dúnrín ni kódà bí ọkọ ẹ̀yin obìnrin tẹ ẹ bá ti fẹ́ lọlé ẹ máa lọlé ẹ má pariwo sí wa létí mọ́ ba ariwo yẹn pọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ẹ béèrè béèrè ìbéèrè tá a fi ń dáhùn yìí máa ṣàǹfààní fún yín gan ẹ ọyẹ dáhùn béèrè obìnrin. wọ́n ní pé tí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ sínú ohun ìyá rẹ̀ ló. tọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ èyí ó wo bí tọmọ yẹn fi lulẹ̀ bóyá ó rí ni kódà sí àwọn dókítà tètè wo. tàbá pani tábà yẹn bá rọ àwọn àfa ìjánu nǹkan sì sì tọ́jú tó lágbára fún kò sí nǹkan kan lórí ẹ̀. kí ó jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ pé bọ́kọ̀ ọba pé méje irọ́ ní gbogbo eléyàn o àgbọ̀dọ̀ ń ọba ṣe àkọ́bàjọ́ ó débi aṣọ ìyàwó ẹ̀ o wọ́n wá ibi tí ó tàn ẹ́ sí tọ́ba ti rí bẹ́ẹ̀ àti tóbìnrin ọ̀bá ní jáde lókun ẹgbọ́ yé tọ́ba lọ jáde kírun ẹ̀ sì gbọ́ mi tọ́ba lọ jáde kírun ọlọ́run ní gbàrún ẹ̀ tó máa fi òwe jẹ́nẹ́fà tọ́ba jọ òórùn lásọ ẹ̀. dárí sàtò lọ wákàtí. Thank you àwọn òkú náà wà ní òkè níbi ìgbà tẹ́kùn òkúta ìjàlá àwọn bá ní ṣe ìlú àwọn wá bẹ́ẹ̀ ṣèyàwó àwọn ẹni tó wájọ wọ́n yẹn wọ́n ń pe àwọn bá ní ìgbé níbi ìyàwó yẹn wọ́n gbọ́ pé àwọn àpapọ̀ àwọn bá ní ìyàwó ó lè má dáwọn ìlú. ọtí. sẹ́rí ìwọ tó o fẹ́ ṣe ìyàwó wà á ti mọ àwọn mọ̀lẹ́bí tó o bá ní. ẹ má jẹ́ ká máa dọ̀rọ̀ ká sì kóra wa sí wà á mọ mọ̀lẹ́bí tó o ní tó pé tí ó ṣègùn ni níjọ́ tẹ tí wọ́n ti jokun rẹ̀ lẹ̀ tètè ṣe wà límọ̀ rẹ̀ yẹn níwọ̀n ọ̀bẹ tẹ ẹ ya wà sọ̀rọ̀ ṣe kẹ́ ẹ

ẹ ni ní fi fún Sulaiman ọmọ ajẹ́ ìyàwó rẹ̀. ìyàwó ọ̀hún ìjálẹ̀ pápátá bẹ́ẹ̀ wọ́n bá láwọn ti lọ́wọ́ sí bẹ́ẹ̀ ẹ̀ ní ìgbọ́ mi wọ́n láwọn ti gbà gbọ́yá apari gbogbo ń dápari tí wọ́n bá ní ìgbà táwọn bá padà síyàwó àbáyẹn ní ní ẹgbẹ́ ìjòkó rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ báyìí wóróworó lèyí tẹ̀ ń wí ìyàwó ló tún kún bí kẹmọ́ lẹ́yìn eléyìí gbogbo nǹkan atúnfi nǹkan panu atúpọ̀ kò sí ohun tọ́lọ́wọ́n bá fi sànú ọmọ ìyá yẹn ń jọ yẹn ju gbèsè tá a gbé yẹn lọ torí àwọn ẹni tó jẹ́gbọ́n rẹ̀ ah, àfa kódà mi ra jókòó ń bẹ̀ ni wọ́n ti sọ pé àfa ẹ̀ ń pẹ́ àwọn nípàdé kan tó lágbára táwọn máa ń ṣe èmi ò tí ẹ̀ mọ̀ mo ṣe bọ́rọ̀ jù èmi bá tún béèrè pé irú ìpàdé wo ni irú ìpàdé yẹn tó le tó bá ah ìpàdé yẹn lágbára o kìí ṣe nǹkan tí yẹn gbọ́dọ̀ mí jẹ o àwọn kan máa ń sọ fún mi pé ọtí tí wọ́n mú láàárọ̀ náà wọ́n sọ yẹn káfọ́ kan sáti ẹ̀mọ́jọ́ ká mọ báwọn ṣe bọ́lọ́run ṣe sànú ẹni ẹ̀ asòde wa ń jọ yẹn paríparí gba ìyàwó dé ọba akíni eh, ẹ kíní kẹ táwọn bá padà sẹ́fún ah àgbárò ẹnu ẹ ó ti di ìyàwó ọyà àfẹ́ra ilé ọkọ ẹ kíákíákíá táwọn bàbá rẹ̀ ti jogun ẹlẹ́ta sì ti fi nǹkan panu tí gbogbo ẹ ti parí. bíbẹ̀ ẹ̀kọ́ àfáà míyẹn bá lọ dẹ o ìwọ ni sábàbù. ìwọ tó bá ti di pé ìjòkó rẹ̀ rí bẹ́ẹ̀ tágbára rẹ̀ ò sì lè ká wọn bóyá ó kéré. àfáà níjọ́ tẹ bá ti lọ sọ̀rọ̀ ìyàwó yóò já ìwọ̀n yóò yí àwọn ọmọlẹ́bí pé ẹ̀fẹ́ ẹ ti wọ́n ti fàyàwó fún yín ẹ̀ sì ṣe wòlímọ̀ bọ́lá wọn bá bá ti fún yín lágbára wọn níbẹ̀. sọ̀rọ̀ yẹn ń díẹ̀ tọ́wọ́ fi jáde pé ọlọ́lọ́ jẹ́ sábàbù àwọn míì ti ẹ̀sùn lè dìtẹ́ẹ̀nì ẹ̀ gan wọ́n lè máa fọjọ́ dọ́jọ́ fosùn tó sùn pé ó di iye ìgbà báyìí ó di igbá kan báyìí ó dẹ̀ sí ní ìdìyàwó àwọn àdéhùn mi lè máa ṣẹlẹ̀ táwọn yẹn máa ní túmọ̀ sí yẹn nígbà tó yún bá lọ ṣẹlẹ̀ lápẹẹrẹ tí yẹn dẹ̀ sì ti tọrọ ìyàwó àwọn èèyàn bá lọ kẹ́fí sí yẹn fí àbá àfáà ti ń tẹ̀sí ẹ̀wò tẹ́lẹ̀ bífọ́ kó tó di pé wọ́n ní yìí kìíní gbogbo àwọn kẹyìn kéèyàn sọra kọ́ má kó rẹ̀ sí ìṣkáàlù kì í ṣe pé ńgbà tí nǹkan bá ṣẹlẹ̀ là á máa ń wójú tù yóò wá tẹ̀lé àwa ni a máa jí kú. wọ́n ní kí ló dé à nígbà wọn afẹ́ mu tí ló dé ìyàwó bọ́dá kínní ńkọ́ òun là ń jí kú kù sí i ẹ̀rọ ẹja yẹn ju ẹ̀ tẹ́ bá ti rí pé yóò di wàhálà yẹn níjọ́ tẹ́ lọ yẹn ẹ parí gbogbo ẹ fèsì kẹ́dẹ̀ jó yí àwọn òbí ẹ má kó sínú ìrújú ẹ sọ fún wọn dáadáa pé báyìí ìyàwó ń tẹ̀lé yín lọ lé àbẹ́ ẹ̀ sì gẹ̀ẹ́sì ìyàwó ń tẹ̀lé yín lọ lé kì í ṣe pa wá yọjú àkókò mọ bí wọ́n ti rí yọjú o ṣé pé mọ̀ mi mọ̀ mi ọ̀mọ́ bí wọ́n ti rí o ìmọ̀ bí wọ́n ti rí o àwọn ni wọ́n tún tẹnu mọ́ nìsín àti akọ lọ́dọ̀ àwọn ọmọ ìyá nìsín kọ́ jẹ́ kí ọmọ mi mọ́ kọ́kọ́ ṣẹlẹ̀ mẹ́ lọ́ba á ṣẹlẹ̀ tẹ́ ni ọmọ bí wọ́n ti rí o. ìṣòro nìyẹn o ẹ wọ náà bẹ́ẹ̀ ṣe rọ àwọn ẹni nì tàbí kẹ́ ẹ pagbo sí yín lọ́dọ̀ tó ti yé ẹ láti rí pé ẹ lágbára ẹ wá bí kẹ́ ẹ pagbo sí. yóò jìnnà sọ́dọ̀ tí wọ́n pápátá ẹ láwọn ń nǹkan mí ni ẹ̀yin ti ń bí báyìí a'la wa a'lam. ọ̀yà. ẹ̀yin obìnrin yẹn kẹ́ ń pariwo náà ni tẹ́lá ti lọlé lè má lọlé o èyí tọkọ rẹ ti ní pé lágbájá kú ó báyìí ó fi yẹn báyìí lẹ àwọn aṣọ pé lágbájá ó jogún tàmẹ̀lò ní jogún ọ̀dẹ̀ bá sì má pẹ̀lẹ́ wá kó lè sí clear. ọmọ tó bí yẹn á sọ pé yóò jogún bẹ́ẹ̀ àwọn ẹ̀yìn ẹ̀ ní ọlẹ́sọ̀rọ̀ lágbóhùn ẹ̀ ní ẹ̀ẹ́dẹ́sọ̀ bẹ́ẹ̀. ṣé ẹ bá ọmọ tẹ tó wù yẹn náà ẹ ti ṣàlàyé ẹ̀ ọmọ ni ẹ jẹ́ òye wa ọkùnrin ni tó kù bá kù ó fi ìyàwó lẹ̀ bẹ́ẹ̀ sì béèrè gangan nìyẹn ó wá fọmọkùnrin lẹ̀ ó fi bàbá lẹ̀ ó tún fàbúrò lẹ̀ àwọn ẹni tí ó jogún náà àlámọ̀rí yẹn rẹ mẹ́ta péré ni ọmọ ó jogún ìyàwó ó jogún bàbá ó jogún àbúrò tó fi ilé òní jogún bẹ́ẹ̀ rọ na yóò sunkún àyíkò. Parí sàtìlá. Nípa ọ̀rọ̀ mọ̀lẹ́bí ẹ̀sàlàyé fún wa, wọ́n bẹ̀rẹ̀ pé àwọn nílò gan-an àti mọ̀lẹ́bí ò níye tí wọ́n bẹ́ẹ̀ tilẹ̀ sọ pé rẹ̀ ni rẹ̀ ni kò níye kankan wọn ò bá kà wọn kà wọn tó wọ ọgọ́rùn mọ̀lẹ́bí ẹlòmíì ò ní ju mẹ́wàá péré lọ ẹlòmíì tẹ̀ lé two hundred mọ̀lẹ́bí rẹ̀ náà ni wọn tí wọ́n bá ti ń kira wọn kí wọn pé ẹ ya ya ya bàbá kìnnì kan nígbà tó wá sí báyìí kankan tó mọ̀lẹ́bí náà. náà òkè ọ̀dà ẹ̀mí yẹn ti sọ̀rọ̀ fífẹ́ ọ̀pá kọ̀ọ̀rọ̀. Thank you.